pẹpẹ kan ló náà jẹ lára àwọn pẹpẹ ọ̀rọ̀ àlùjánnà oníláhàúlà jẹ bá a ti wá wà sọ́nà tó kéde lẹ́yìn láhàúlà wàlá quwwata illa billahi al-azim sáyà kùránì o kò sínú kùránì àdìmọ́hùn mi ìtọ́ka fásitì àtàn wàlá gbọ̀ndàn ìsàmì láhàúlà wàlá quwwata illa billahi al-azim Allahu irun tí wọ́n kì mọ̀ dá o láháúlà tẹ̀ kéde kí ni o kìí ṣe ara ayé àánú Qur'an o ìyẹn tẹ̀m̀bí. Ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run wá ní Qur'an tí mo sọ̀kalẹ̀ fún yìí yìí fi dán wò ni Ànábì sì bá ti jẹ. kọ́dà wá àbùtẹ́lì àbíkà lára àwọn àdánwò sáré sàn tó bá ti jẹ nígbà àdáparọ̀ zìnnà. mọ́yàwó sàtàràm kọjá yàwó Aisha táàbí láìkì jù nínú àwọn obìnrin rẹ̀ lẹ́yìn ìyàwó akọ̀díjà odidi ntọ́fẹ̀ tó oṣù kan ọlọ́run ọ̀sọ́ ayà kankan kalẹ̀ lórí ọ̀rọ̀ tó ń ti bẹ́ẹ̀ ànàbí òhun kankan lórí rẹ̀ jẹ́ ń fi nkankan bóra mi láti rí jẹ́ kọ́ fara mi wàlúwà àbí òsì bẹ́ẹ̀. bákan náà ara àwọn àdéhùn ti àlùkò àdìsí fẹ́ràn sàlám tó sì pààkì ẹ̀ ó náà ní àwọn ìmọ̀nú àwọn ọ̀rọ̀ òdodo tá à ibnu sallallahu alayhi wa sallam nígbà obìnrin kan jalè tọ́jà ń táwọn ọ̀fẹ́ kí wọ́n àbí ń gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé báyé ṣe rí nígbà náà àwọn nǹkan kan náà yàtọ̀ ń bẹ́ẹ̀ dì sí náà àwọn èèyàn máa ń wà àti tẹ ẹnu àlọ́rùn ọba mọ́lẹ̀ pẹ̀lẹ́ nìkan tí wọ́n bá mọ̀ yìí wọ́n kàn ká sọ́run rẹ̀ báyìí máa mú ìpèsè ẹ̀sẹ̀ mọ́sáàdì àná ń pọ̀ lórí ẹni tó sí fáàmù lọ ọ̀kan náà ọmọ yín náà ni báyìí máa mú lòun òbí mo lé o ọ̀kan náà ọmọ yín náà lòtù ọmọ òlò abẹ́ẹ̀dá lórí ọ̀rọ̀ báyìí báyìí máa mú kí wọ́n lè lọ gbọ́dọ̀ mi dìde wọ́n lè pé àgbàlagbà kẹ́ni kọ́ wá bá ní dá sí kí n sọ̀rọ̀ wá ti gàǹgàn bí ẹ ṣe máa ń fẹ́ fọwọ́ pa ìdáná ọmọ sọ̀rọ̀ tààlà lójú nígbà náà wọ́n gbé Usama náà dìde òun náà ta sọ̀rọ̀ ọ̀rọ̀sọ̀ àṣàlám ẹbí ni a ah, kí lọ́ba wá ọ̀rọ̀ obìnrin náà ní ẹni kí n wá sí tẹ̀kí ẹ má jẹ lọ́wọ́ àmì bí ni Usama Usama àti sẹ́lu fi hadi min hududillah sọ̀rọ̀ rí gbé ọ̀kan nú àwọn ẹnu àlọ́ ọlọ́run ọba tẹ́nìkan tẹ̀ tọ́tọ̀ ló sì ti sọ̀rọ̀ àjọ tí ń bẹ lórí rẹ̀ ìwọ̀ wá ní ká mọ́lọ̀ dájọ́ lórí lẹ̀ sọ lórí gbẹ lọ́dọ̀ lọ́wọ́ ẹ̀rú bà àníbí wà ní lọ́rí mẹ́wù sábà o wà láwù káàdì ti Fatima bint Rasulillahi sallallahu alaihi wasallam sára fọ́tìlà kọ̀tàn ti yáda ha kápẹ́ Fatima ọmọ mi ní bẹ́ńkò mi lónìí tọ́jà lè yẹ yíǹgì lọ́wọ́ àníbí fa lára fífàtà sàlám ti hajjatil wada nígbà tí tọ́jú hajj tí kò padà sí mímà tí ó sì kàkà ju ẹ̀ náà gẹ̀ àyàfi umrah nítorí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ́ tí ń jọmọ́ nǹkan ìdágbére làwọn afáàfin sọ bẹ́ẹ̀. wọ́n ti fẹ́ bá wọn sọ abá sọ̀rọ̀ táìmù kan ọ wá sọ sọ sọ àdúgbò wa ni liyubalẹ̀ aṣááyídùn lọ́gọ́ ibà gbogbo ẹni tí ń bẹ́ ń bí lónìí kọ́ lọ́ọ́ máa bá ń ké gbàjáde tí wọ́n sọ ìfẹ́ tí ó sì ń bí torí pé fàrúgbà mùbálàbí àwọn àmì sáàmìín mélòó mélòó ẹni tí wọ́n lọ rè gbọ́rọ̀bà tí ó tún wá gbọ́yé jẹun tọ́sọ́ fún lọ. ẹ̀wẹ̀ mà kí níyẹn lọ́dọ̀ àmú àwọn tẹ́ ń gbọ́ pàtí ẹ̀yà wọ́n ní kò sí tọ́ka àwọn ti Kùránì lọ. àdìsí gan-an bọ́ yálà àwọn ò fi gbàgbọ́ kọ́dà tí àtà àfa àkan sọ kò sí tọ́ka pẹ̀lú ẹ̀ àwọn òsì fẹ́ fi ọ̀rọ̀ àfa àkàkà túmọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. àwọn èèyàn ìtọ́ olóòrìn fọ̀rọ̀ wọn túmọ̀ ẹ̀sìn lànà bí ìṣèkínni o ní sáàpù ọ̀rọ̀ wọn yìí wípé àwọn ah, olódojúkọ jọ́nà àwọn sàbẹ̀ ọwọ́ ni tọrọ pọ̀ nù ẹlòmíì tí ó gbọ́dọ̀ bí ó ti tẹ̀lẹ̀ nígbà tí ọba lọ́rọ̀ ègbé bẹ́ẹ̀ lòmíì ẹni tí ó tún wá sọ̀rọ̀ ń fún yóò tún wá gbọ́ yé jò ń tọ́sọ fún ganan tí ò sí mẹ́gbà sọ. wá lè pé lọ̀rọ̀ àwọn ẹ̀sìn a bá ti sọ̀rọ̀ àfáà á yé wa o lórí ìjókòó yẹn láti mọ̀ díẹ̀díẹ̀ anabi sallallahu alayhi wa sallam bọ̀ wá fẹ́ sam tọ́bẹ̀ gba sampu lọ́nà lọ́wọ́ sọ̀tà ala kó bá mu sampu sẹ́tù gbé lónìí lọ́yìn anabi wa ni mo jísé ọlọ́mọ tẹ̀lé ni allahumma fashhad ọlọ́run bá ìwọ náà mú kó abẹ́ jábọ̀ kan jẹ́ mi jẹ́lẹ́rìí mi lórí pé mo jísé yìí sẹ́wọ̀n kẹ́kẹ́ pé ń dábọ̀ ti bá ń bẹ́ẹ̀ mẹ́rin ẹ̀rọ yẹn náà kéèyàn tó dojú pé kó tún jẹ́rìí ìyẹn lọ bẹ́ẹ̀ ansari yẹn pé ọwọ́ akúsọ̀dọ̀ tiwa wà ábùtẹ̀lì yàdíkà mọ wá sọ̀kùnrin nìkanlẹ̀ láti lè bá àti jáde owó fún àti ọ̀tẹ̀ yọ. ṣùgbọ́n ìkó olè wa fẹ́ wà nínú àkùnrin ẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ náà lọ́nà wọn bá sọ̀tà láti pé wá mẹ́ta. بقوله تعالى في سورة الفاتر في سورة الفاتر ولم تقرأني أعوذ بالله من الشيطان الرجيم ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير nígbà tá a أكون sàmùtíà àkùntì ẹ̀yìn لو wọn gbàtí fàmínú wọ́ọ̀lì múlì náà àwọn èèyàn kan bẹ tí wọ́n bá ní máa ṣe ọlọ́run ọba rẹ̀ yóò máa ṣe má ṣe rẹ̀ yóò máa ṣe kan yóò tún máa débi àwọn kan yóò sì máa sọ́jà dé àìrí orí àìrí orí ọmọ mi. mùsùlùmí ló pọ̀ sẹ́bọ̀ ṣùgbọ́n bí díẹ̀ díẹ̀ yóò tún máa ń náà ìkọ̀sẹ́bọ̀ àwọn àrán mẹ́tẹ̀ẹ̀ta tó lọ ń sọ ìkọ̀sẹ́bọ̀ ní ọ̀rọ̀ wọn o wọ́ọ̀lì mú nì ní fi èyí tí ń kọ́kọ́ ń kó ara rẹ̀ fáyà yìí máa ṣe ọlọ́run ọba yọba ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan yọ̀ọ̀ra máa tẹ̀mẹ́lẹ̀ bíi ká máa fi rọ́tajà yọ pọ̀ ní ọ̀rọ̀ rẹ̀ ká mú nǹkan tó ti dógùn ká tọ́ di tuntun ká sì máa pèsè fún àwọn èèyàn yọ ní ọ̀rọ̀ rẹ̀ káwọ pé kí nǹkan kan ó lè já máa lọ ká mú irọ́ bàtà bàtà kápá kódà tí gbogbo fámìlì ọmọ hó bí gbòjò bá ń rọ̀ fariwo wọn náà fi ta lọ dá wà láìlẹ̀ kó sì jẹ́ èèyàn nìyẹn dé. ọlọ́ni lára àwọn tí wọ́n gba tí àná ara kan bẹ́ẹ̀ bá wọn. wà mí nínú kókẹ́tì dùn án kẹ́tì ń bẹ tọ́jà wípé gbogbo máa ti ọlọ́ni ọmọ dé mọ́tì rẹ̀ kò ní débẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tọ́jà léṣe wà láàrin àgbà àwọn kan mọ̀ tó máa ń bẹ níjọ mọ́ndé ah, kí rọmọdún ọ̀tá máa ń bọ̀ àwọn kan mọ̀ tó ń bẹ níjọ tọ́jà mọ̀ mí lẹ́yìn rọmọdún ọ̀tá kọ́ra àwọn máa bẹ̀rẹ̀ òun lè ní àlàáfíà gidi sánú ó kó sùn báyìí mo ti máa ń làgbo lo ti bàní ti máa ń lo ti ogbó ẹ̀ mọ́ra wọn rọmọdún sá ni o rọmọdún sá ni o bọ́bá tí wọ́n sàkà ń owó rẹ̀ báyìí wọ́n sọ pé ah, ó sì dá náà kí inú mi ló kò sí ẹ̀bà tí mo ní kẹ́kẹ́ tí mo ti lè sọ fẹ́rẹ̀ gan ṣé zakai mo ń mójútó à ń bẹ̀ bá. bákan náà àwọn kan wá ń bẹ wà mí nù sáàbì kùn ilẹ̀ kọ̀yọ́ ti bí ìrìn nílá àwọn kan wá ń bẹ tí tí wọ́n bá ti gbọ́ hee ọlọ́run wí báyìí báyìí àlẹ́ mọ̀ bá mẹ́ tí wọ́n gbọ́ hmm, ọlọ́run ni àmọ́dé ẹ̀ tí ẹ̀ nìyẹn ń tẹ́fẹ́tẹ́fẹ́ bẹ̀ àwọn ènìyàn ńgbọ́n lọ́wọ́ wá fẹ́ máa fi kùránì dán wa wò mẹ́ta ìlọ́wọ́ afin wa sí òǹkàlùkọ́ máa wò pé ipò olùn wa. lẹ́yìn náà àmì wa ni fúlà tí mo sọ kalẹ̀ fọ́ yìí kẹkọrọ uhu náà ìmọ̀ wọ̀nyẹ̀ kùzọ́ọ̀nà ọ máa kà lójú ayé kọ́dà ó tún lè máa kà lójú oorun. láàyè àbúrò ìlmà omi ò lè parẹ́ ìtumọ̀ rẹ̀ ni wípé àfàbùwù fi sùdúrì rìjẹ́lì ìjì ọrọ̀ fáwọn èèyàn láti lè ha yóò máa wà nígbà yà àwọn èèyàn kan digbidigbi tí ò ní kó mẹ́ láàyè wo ibi tí màá bá àwọn èèyàn tọ́jú ẹ̀sìn láàyè tó yẹ pé bí wọ́n mu tí ìgbóná kò lè sọ̀dánù bí wọ́n mi tútù kò lè jẹ́ ọgán bí ọ wà kí ló lóun wá ṣe bẹ́ẹ̀ nítorí ìdádẹ́wò yẹn kọ́mọ́bà àkúwò mọ̀ tọ́pẹ́ látàrí àwọn sọ àbá kùránì bára máa lọ tí wọ́n fẹ́ lọ wíwẹ̀ kẹlẹ́ lónìí pé à ah, bọ́rọ̀ ẹ̀sìn ìbá ti yá tó àìrú kùránì òbí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ dáa ti ń bẹ kò sí ìrùbẹ́ níwọ̀n kan wa. ṣé èdò ni làǹbá lágbárí àwọn èèyàn kan ṣé èdò làǹbá ní gbáyà àwọn èèyàn kan ọmọ mi ti ti gbọmọdún márùn ọmọ mi ti ti gbọmọdún mẹ́wàá ẹlòmí ti ti gbogbo ọdún ẹlòmí kò tó ṣe nìkan ló ti ya ẹlòmí lẹ́yìn ìgbà tó parí nìkan ló ti ya ààrẹ ń tọ́ tó ti ewu ọlọ́run sáà ń ti ogun ẹ̀ náà kó lè bá a máa jẹ́ kí ni o kó lè bá a máa jẹ́ èèmà náà àti rí ìpìlẹ̀ báwọn alukurani wàhálẹ̀ èyí máa fi orí tu alukurani sẹ èyí máa fi orí tu kọ́dà lára àwọn nǹkan tó lè múyàn di kẹsìrì lọ́wọ́ kọ́ ọ máa pé bàbá olówó tí ń jẹ́ mú fún bọ́ọ̀ bá lè náwó bá wa láàbà ọmọ sáwọn sọlọ́n ti dákọ̀ ẹ̀yìn olówó yìí ọ dákọ̀ rẹ̀ gẹ́gẹ́ náà alukurani ó ní wùlá ìkà òmùlí múfú múfú múfú kí ẹ lè gúnrọ rẹ̀ èèyàn lè kún fún ẹsẹ̀ bẹ́ẹ̀. kó o dóde olówó kọ mọ̀ pé à ah, bẹ́ẹ̀ bá lè náwó fún wa lónìí ẹ̀ dáràn. ọlọ́ni iná ilẹ̀ iná ìyá báhùn ìyá ọ̀báhùn wàhínà àlẹ́ iná ìṣẹ́ àbáhùn ìṣẹ́ ọ̀báhùn gbogbo ẹ̀dá tí bá máa ṣe bẹ́ẹ̀ kọlọ̀ rẹ̀ ìtura. lúurú ti ádámà sápá ń lu wáyé kó dìde ń tà ń wò nù ẹ̀ ń tẹ́ ò pé à ah, iṣẹ́ ń pè ní ìmáàmù nílòdì lárúbáwá ìtumọ̀ ní tọ̀rík ojú ọ̀nà dìmáàmù pé ń tẹ́lẹ̀ pé sínú náà àwọn èèyàn máa kọkàn síbẹ̀ wípé ibi tí ń ti rán òtọ́ rè ibi tí ń ti ní rírọ́ rè kọ́ wá jẹ́ pé máàmù tẹ wíhun yóò wà àkọ́kọ́ paramọ́sí ọlọ́ọ̀nà torí tó ń jẹ́ kíni àti wọ́n nà tí wọ́n ń pè ọ́ ah, lè pè ọ́ lábáwá kan tí tí àjẹ́ńjọ́ ní ṣòkòtò òun yé balẹ̀. ó lè wò sọ̀sùn kó bẹ́ẹ̀ àwọn kan tí wọ́n kó lẹ́rú níjọ náà lárúbá tí wọ́n ti mọ̀ ilé tí wọ́n wà rówó ra bléèdì mà tí wọ́n síbi tí wọ́n ti rí bábà ti gàngàn ní ẹ̀ máa nírun gbà torí kiri kò lè níyì lóde díẹ̀ báyìí náà ló kù tó o tí ó dèrò nù sáré níbi ìwé jígbà àyè máa fi orí ni bákan al àrùsọ àtọ́lámtọ́lá ń sọ̀kalẹ̀ fún ó túmọ̀ rẹ̀ ìtumọ̀ míì tá a bá wá lè rí pẹ̀lú nǹkan níbi bá tún fún wa lọ́dún ẹlòmíì ìjọba làkà ìmú kágbà nítorí pé nǹkan ọlọ́run sọ̀rọ̀ bá ní kalẹ̀ fún. ojú kan nìyẹn ojú kejì alukọ́ láti bẹ̀rẹ̀ dópin ṣé gbogbo rẹ̀ lọ́sọ̀kalẹ̀ fáwọn ìṣòro àtàlámù. lójú ayé àbẹ́ ìtọ́sọ̀kalẹ̀ fún lójú orun wa. Nàám. Táwọn àtẹ̀tẹ̀ wẹ́rì pé ń tí a lè fi bá ṣe bá olójú bẹ́nu o. Ń tá a ti lè bá tẹ̀lé wípé àtúntò àtẹ́rà ń bókun sùn náà Ojú rẹ̀ méjèèjì ni ó sùn, ọkàn rẹ̀ sùn. Kùrán o. ṣùgbọ́n àwọn kan máa lànà àwọn àfáà wípé Naomi yà mbẹ́mbẹ́ kí ni tí a mi pẹ̀lú Naomi yà wọ́n bá wa túmọ̀ rẹ̀ wípé kèé sóorun innama yaqsiduna bidhalik ma ya'tarihi salawatullahi wa salamu alayhi min al-wa'd inda nuzul al-aya. àwọn ọ̀wà yìí kan bẹ tí mamman sọ̀rọ̀ sálám bàtí ayé alùpùpù bá fẹ́ sọ̀kalẹ̀ fún débi pé ń bá ti bá ń bẹ lórí ràkùnmí bó ṣe lágbára tó eégún ràkùnmí ó sì di ti ọ̀rọ̀ mọ́ lọ́dí ràkùnmí ó kúnlẹ̀ lójú ẹsẹ̀ tí ò ní lè nira bí ọba wà mà bọ́bá jẹ́nu ooru ni ansa sàlámù òtútù ó sì máa mu bọ́bá jẹ́nu òtútù ògùn ọmọ bọ́ọ̀lù ansa sàlámù bí ìgbà tó tẹ́pẹ́ ẹ̀sẹ̀ sí àgbo tán. ansa sàlámù gbà mí yóò máa bọ́ bí bàtì ọ̀rọ̀ àgbà gbàgbà tí olùfẹ́ kẹta rẹ̀ mọ́ nígbà tí a bá ń sọ̀kalẹ̀ fún un so náà láwà débì kan torí bá a fẹ́ bó ti ń bẹ lápò iláwà ní ẹ̀jẹ̀ akẹ́yìn àti ilẹ̀ ẹlẹ́rìn kò sẹ́yìn tó sọ̀kalẹ̀ fáwọn ẹ̀sìn pẹ̀lẹ́rìn nù nù àwọn àyà kọ́lá kò dé ìtọ́lọ́ lọ́n ti dùnú láti ìgbà tí wọ́n máa sọ àkùrá nìkan lẹ̀ fún bó o ní òṣè ní rí bẹ́ẹ̀. alukura nìkan lọ́n ti rẹ́ agbára kan tó jẹ́ wípé látọ̀dọ̀ lọ́sọ̀ àkàrò ti wá ń bẹ́nu ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a máa ń bára wa sọ yìí èèmọ̀ ọlọ́mọ̀mẹ́ ló fi jẹ́ wípé tí èèyàn bá wà lẹ́nu tó lè dánú rò ọ̀gá orin ọlọ́run ṣe fún láyé nítorí wípé kèé ṣe gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ìlólóòtọ́. tíṣà náà wá oyé wa wípé ọ̀rọ̀ tí ń wò yẹ inna mina al-kalami lasihran ntí máa jọ bí ntí àwọn olóògùn àbí àwọn tí a máa ń rìn ọ̀dà fi yí ẹ̀ ní àwọn èèyàn nílànà ṣèitán tẹ́ ẹ̀ bá kíyèsára irú àpẹẹrẹ bẹ́ẹ̀ náà ń ń bi ọ̀rọ̀ sísọ o. tí kọ́dà kọ́ mọ̀sọ̀ pípọ́ àlàkọ́lá rọ̀súlù. ẹ má bẹ́ẹ̀ sọ̀sẹ̀ ìlúgbó ṣe rí olówó tó tí ọ̀bà mọ̀rọ̀ sọ yìí máa ọmọ lọ gbẹ̀ tí ó sọ̀rọ̀ ni wọ́n ní ọmọ yín lélẹ́yìí bẹ́ẹ̀ bá wojú ẹ̀ ẹ́ bàlá yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kìkìkìkìkì orílẹ̀ sọlẹ̀ ìbàdàn kì í ṣe pọ́nríwà bẹ́ẹ̀ bá ṣe kíní kẹ́ igbá wo ẹ̀ ṣe nǹkan nǹkan omi ọ̀fẹ́ igbá ọ̀fẹ́ gbogbo àlọ́ ọ̀fẹ́ yíyàkọ̀ ọ̀fẹ́ ẹ ti ẹ̀ dá ọ̀rùn nẹ̀kẹ́ mọ̀ pé tí a yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àwa là ń jọ yàtọ̀ àwa là ń jẹ́ kíní kẹ́ wọ́n wà á ka gbogbo ẹ̀ kalẹ̀ rẹ́gẹ́dẹ́ tẹ́lẹ̀ ló fún mi pé ah, ah, ilé náà lè jẹ́ bẹ́ẹ̀ nà mélòó mélòó ọ̀rọ̀ tí bá ẹlòmíì sọ tó sì gbà láti pàyà rẹ̀ ọ̀rọ̀ kan náà ni àbá sọ ó ní yàrá mi ń ṣe ó sì kọ́ ilé ọlọ́ọ̀fi telegram àyọ́lẹ́nu ó fi yọ́lé yín lẹ́yìn ìgbà náà ó lóun ó dùn ọ̀rọ̀ náà ni ọlọ́yìn táwọn ọgbọ̀nù ọ̀rọ̀ tí ó sọ wá náà ọlọ́run sọ wá ń bẹ̀ wò gbogbo nta àmọ́ gbọ́nú ọ̀rọ̀ tó o fi sí àbí ìpawálẹ́rìn láyé àti láti àná oní ọmọ ti bí àṣẹ àbí rẹ o. ìta àti wàá màpì abara bẹ́ẹ̀ ọlọ́run wá fọ́nà sàfàrà òun náà ni alukur'an kur'an wàárẹ̀ abadan lantan ọbi àjà ibu èèmọ̀ ọlọ́run ọba tí mẹ́mẹ́ kò ní tán láíláí. فلما أراد ربنا سبحانه وتعالى ابتداء هذا الكتاب استتاعوا بقوله بسم الله الرحمن الرحيم نقول هو في القرآن هو بسم الله الرحمن الرحيم المسألة الأولى هل هذه الآية مستقلة أو من كل سورة ذكرت في أولها إن جاء بسم الله بسم الله الرحمن الرحيم كي سببو سورة لا ما سيما تنيني سببو سورة كوكن لوا أبي بسم الله الرحمن الرحيم سورة يهو فاتر الله جاء يسون قيا nígbà a ti parí súrọ̀ kan o ẹ̀tún jẹ́ abọ́ sínú súrọ̀ mi. tàbá wá wí bẹ́ẹ̀ ojú kan nìyẹn bisimilahi rahman rahim tá ti gbà pé ara ááyà yín lọ́ba wà tá ni tó ni lọ́tọ̀ ọ̀rọ̀ kanu dábàá ní là kò rí bẹ́ẹ̀ súrọ̀ kọ̀ọ̀kan ibi tó ti bẹ̀rẹ̀ náà níbi bísímìláì ọ̀rọ̀ wu làwọn àfáà sọ ń parẹ̀ kí làwọn ẹ̀rí tí ń bẹ́ẹ̀ di kọ̀ọ̀kan tá a bá wá fẹ́ kírun sáà gbọ́dọ̀ fún màá wí bísímìláì rahman rahim lórí ìgbà tá a ti ń ka fatia ṣé fatia bẹ̀rẹ̀ nìkan láti wí sáà ní wí bí súrọ̀ àbá wí bí súrọ̀ kọ́nà kẹ̀kẹ́ jẹ súrọ̀ méjì pọ̀ sáà tún wí bí àbá ní wí à ń bọ̀ bẹ́ẹ̀ ọ̀dà náà tí a bá fẹ́ lórí irun àárí òkè ni àbá àrù jẹ́jẹ́ àbọ̀m̀bẹ̀. ọlọ́sọ̀ àtàwọn ni bísímìlá nínú èdè lárúbáwá tá a bá ti jáde àti màjúrò mùtà àlìkọ́ ni pẹ̀lú nǹkan kan fìlì fíìlì ni. àwọn òbí kọ́ba bísímìlá rẹ̀ fúnà tó wá dádúró yìí àwárí nǹkan tó tọ́ àlákọ̀ pẹ̀lú wọn. ibi làwọn àfáà ti sọ wípé ọ̀rọ̀ yìí méjì nìkan tí ó wà ń bẹ̀ ayé pé kọ́bárù ni wípé lọ́sọ̀ àtàhálà ní ṣe ṣìkáyà wípé abudawu kìtàbí hàdà lákàyà muhammad bí bismillahir rahmanir rahim. àwọn afákanilá ìtumọ̀ ti mú wá ní amúrù pẹ̀lú ọlọ́run gbé wá bí ìkáàkiri bismillahir rahmanir rahim ẹ máa bẹ̀rẹ̀ kíka gbóǹtẹ́ bàmà kanáà kúránì pẹ̀lú bismillahir rahmanir rahim. ìwúlẹ̀ wá fẹ́ mú. àwọn pàtàkì àfa àsọ wípé amúrù ní bẹ́ẹ̀ ìtumọ̀ ní wípé ibda'u bi bismillahi rahmani rahim kí lè rí wa wọ́n lè rí àwọn nígbà tó ń sọ náà kúránì wípé qad aflaha man tazakka gbogbo ẹni tó bá lè bọ̀ kábọ̀tẹ̀ kó ń bí ẹ bọ́ tó sàpọ̀ mẹ́ẹ̀kì kọ́ lọ́wọ́ bá ọmọ ńlá o nígbà ọ̀bọ́kùnrin ẹ bọ́ tán ọgbà tẹ̀lé bá ń sálùwàlà wàdákà rọ́sùmọ̀rọ́ bì yìí ọ̀run tí o kọ́ ọ̀rọ̀ ẹ̀fọ́ àtàlá bàtọ́là zákàrà lọ́sọ̀ àtàlá zikirahu kọ́bùlà àyẹ̀ nkọ́ ìkọ́bù sọ̀rọ̀ ọlọ́wọ́ ń akọ ọ́ akọ ẹ̀ ọlọ́run kọ́kọ́ sọ̀rọ̀ ń kọ́dà fún amẹ̀ntàzákà ẹni tí wọ́n bàbá bí làkó rẹ̀ nù wọ́n bí ọmọ kú oríire o kọ́dà fún amẹ̀ntàzákà ẹni tí ọba tó lọ wọ́lọ̀ kékeré kan lábẹ́nú bì kan pé bí ọkùnrin tó tó fi adó ń jẹkújẹ ìmí bẹ tí ń jẹ lórí odó ìmí bẹ tí ń jẹ lórí ní o mùsùlùmí tòótọ́ àti ayé ìjẹun jẹ́ àmọ́ wípé bí èèyàn bá ń ṣẹbọ tí ń kírun kò nírun kọ́dí aflaha tààlọ́là mọ̀tàtàkà ẹni tó fi jẹrìí mímọ́ gan fún rẹ̀ lọ́dọ̀ lọ́fà tààlà tí ò ní wọ́n wọ́n mí lọ́rùn. wàdákà rọ́sùmọ̀ rọ́bì yìí bàtọ́là ọwọ́ arántí ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala tán lára arántí ọlọ́run sì rè ajẹ́ wípé kó tó kó lóorun bẹ́tùmọ́là náà ń bẹ́ ní arántí ọlọ́run ọba ajẹ́ pé bìmánà ìdáhùn bìbí gbogbo ní àbàtẹ ìbí sílẹ̀ ọmọ rahim ó ti kó ọ̀rọ̀ yìí sínú fàṣọ́nà nígbà ọ̀rẹ́ tèmi ọlọ́run ọba tẹ́ ṣáájú ọwọ́ abẹ́rẹ́ sí kírun tá a sọ wípé amúrù ni ó mú wa lórí méjì ni ó wà máa pé sí aláfárúbì wà náfúlì àwọn kan wà jọ̀rọ̀ yàn bẹ́ẹ̀ àwọn kò ní jọ̀rọ̀ yàn irú àwọn jọ̀rọ̀ yàn àwọn tí sọ pé amúrù ni mo ní níbi kíni o níbi ìran. yóò máa jọ̀rọ̀ níbi kíni o níbi ìran. wọ́n ní kílẹ̀ rí yín ìkpẹ́lẹ̀fà àrùn ẹ̀lì fìlìbásímàlà àwọn afọ àfihàn ara wọn pọ̀npá bísímìlá yìí pé bóò gan ló ṣe dodidi wọ́n ní bísímìkà lọ́hùnmá làǹdínà máa ń kọ́ tẹ́lẹ̀ káàdùkú tó di pé àyà yẹn sọ̀kalẹ̀ gbogbo tí wọ́n bàjọ́ sí láàrin àwọn àtàwọn kékeré nígbà wá di káyà ń sọkẹ̀ tó sọ pé kùrìdì ọlọ àwùjọ ìrọ̀hman àtẹ̀kùnlọ nígbà wá di sọkẹ̀ fún mi pé ikọ̀rọ̀ bísí rọ́bìk àmì máa ń kọ bísí mìlá nígbà òkè sà áyà tó sọ̀kalẹ̀ ni pé kùrìdì ọlọ àwùjọ ìrọ̀hman àmì nígbà tí áyà tí mo sọ́rọ́tù nọ́mbìlì wá sọ̀kalẹ̀ wípé إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم wọ́n ní kí lè rí àwọn wọ́n lè rí àwọn ní pé lọ́wọ́rọ̀ tí wọ́n ilà máa jẹ́rọ̀ rẹ̀ sọ̀rọ̀ sọ́nà wọ̀ Suhail ibn Amr inda kìtàbà ti di hidina sílẹ̀sọ̀tà ìbíyà kí là ń pè ní hidina insha Allah rahman àádẹ́bí ìdájọ́ rẹ̀ náà wájú ìjẹ́ máa ń pè ní hidina òun ni kájọ dáwọ́ ògbódó láàrin àwa àti kedere pẹ̀lú májèkútì máa ń bẹ láàrin wa. pé ọ̀ya mọ́jẹ̀mú báyìí ààrẹ bára wa jà ṣùgbọ́n àjọ ń gbé pọ̀ náà ni ṣùgbọ́n tí nǹkan bá tẹ̀lẹ̀ tí wọ́n bá tẹ̀lẹ̀ báyìí ìǹtọ́ lè bàká járe igun yín ìǹtàǹfẹ́rẹ̀ igun wa ìǹtàǹfẹ́rẹ̀ ìdínà nìyẹn nígbà tí suwari dùdé tí wọ́n bá kọ̀ nǹkan kalẹ̀ kama jẹ́ àti sahihayn wa fi ghayrihima indama amsara fama aliyan bi kitabati as sàfẹ́lẹ́m ó ní kí ali kọ́ bẹ̀rẹ̀ pé bisimilahi rahman rahim sọ́yìn nílá. اكتب الذي نعرفه أما بسم الله بسمك اللهم أما بسم الله الرحمن لا نعرف هذا أو ما يعبري بسمك اللهم تعمى قوم قول لكيكو nínú rìwáyà kan àlùbí sọlọ àṣọlám alì káwọrọ pé ò lè parẹ́ wọ́n wá ní amúsàtàrà wọ́n á parẹ́ bẹ́ẹ̀ ànàbí ò sì máa kọ ọmọ ká bóòlù sí wa mọ̀kìtì àràmánì wà mbẹ àti àròhìn fi parẹ́ kì í sì mọ́tí alẹ́ òní torí pé yóò gbé àjìnà. ṣùgbọ́n mo fẹ́ ká tètè sún àwọn kankan kì láyé ìrọ̀lọ́ tí mo sọ fún mi tó lọ bẹ́ẹ̀. بسمك اللهم نعم بسم الله الرحمن الرحيم ókọ méjì kan bẹnu basmala tó jẹ́ wípé tí wọn fi àbùdù sí èyí Allah àti láíláí èèyàn gbọ́dọ̀ máa jẹ́ arahman bó jẹ́ pé èèyàn lè máa jẹ́ rahim tí ó mọ̀ alif àti láàmù kú mbẹ́. kódà kéèyàn wá alif àti láàmù kú èèyàn lè máa jẹ́ rahman lóòótọ́ ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀. Allah subhanahu wa ta'ala nígbà ọ̀fẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ mi láti ẹ̀ pé máa ka alukurani o àwọn àfáà ní bisimilayi ní madiabu ti àwọn tí wọ́n ní bisimilayi tẹ̀ ń wòye wọ́n ní èsàrà súrọ̀ o nítorí pé njọ́ tí ayé ọ̀kọ́ sọ̀kalẹ̀ kí gan ni alákọ̀ọ́kọ́ ayẹ̀tọ̀ kọ́kọ́ sọ̀kalẹ̀ o náà ni yẹ́kọ́rọ̀ alakilafi ìkpẹ́lẹ́fẹ́ alùlẹ̀ẹ́lì fi awàlì ayatin nẹ́sọ̀rọ̀ fi alhamdulilayi rabbil alamin ni ikọ̀ kan sì lẹ́nu ṣùgbọ́n nítumọ̀ tó di orí bẹ́ẹ̀. alákọ̀ọ́kọ́ yọkọ̀rọ̀ máa kà nígbà tí jibril rẹ̀ sọ̀rọ̀ sọ́lá àmì ní máa ànà bí kọ́ọ̀rì ìmọ̀ nǹkan ká títọ́ bí a ń pè yọkọ̀rọ̀ bísí rọ́bìk máa kà lókọ́ lọ́sọ̀rọ̀ tààlà. àwọn afọ àná tó wá amúrú bẹ̀ wípé tí wọ́n bá ti ẹ̀ ká mọ́tà alákọ̀bìhì jọ́rù wà màjúrù bismi bati ismi tí wọ́n bá ti ẹ̀ pa nǹkan tí àwọn méjèèjì so pọ̀ mọ́ ń bẹ̀rẹ̀ ó jẹ́ àmọ́ ń bá ti jìbìrì máa sàkán sọ̀rọ̀ pé iqra pé amúrù ni ìhìtìmánù yọ máa jẹ kìí ṣe kọ́bárù. ẹgbẹ́ kan nù. Tẹ́fọ́ sọ wípé ìtumọ̀ ẹ̀ náà ni wípé ẹ máa kà láti ọlọ́mọ sọ̀tà ala àwọn apá kan ní lábẹ́ bẹ́ẹ̀ ajẹ́ wípé bísímìláyà ọ̀gbọ̀n mọ́kà náà nítorí pé amúrù ìtumọ̀ rẹ̀ mú kíni o ìtumọ̀ rẹ̀ mú wa njẹ́ ń pè ní amúrù ní kọ̀máyìn kìsì pé ọlọ́run fi ń fún wa nírò náà báyìí mọ́tí alákọ̀ọ́kọ́ wa ni wípé ááyà ni bísímìláyà rahman rahim tó dá dúró nínú alukur'an àbí àmà dàpọ̀ máa wọn súrọ̀ ọ̀rọ̀ ìwà pín sí ọ̀nà mẹ́ta ọ̀nà àkọ́kọ́ ni wípé bisimilayi rahmani rahim kìí sojú di àyà nínú alukur'an lójú kan ojú wo la'alli asùnkùnkùn ìlà qawli llahi ta'ala fi suratu an-naml a'udhu billahi minash shaitani rajim. إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يعني ما كده بيايا إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الثانية من الآية جاء أبو يقول الحمد لله رب العالمين تماوي تقول يا يا بومي ó lè jẹ́ ààbọ̀nbọ̀ mi tí ò ní tó níbi. ọlọ́pàá sọ̀tàn pé wúwà lè hayyu la ilaha illa huwa fàjìrú mukhlisina lahu ddin alhamdulillahi rabbil alamin. tahiyyatuhum fi ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ wípé wa akhiru da'wahum anil hamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin ó sì dòdìdì ayé àbọ̀ mi. bùrùkù ní yọ̀ ọ́ dàrú àti ẹbí tinamuli ẹwájú àpàràtì bí ṣe ń bẹ̀rẹ̀ súrọ̀ kọ̀ọ̀kan. báyìí ń bọ̀ lọ́wọ́ fẹ́ sí sáárì kuran tẹ̀ sí báyìí àrí bísímìlá rọrùn kátórí alihamudulilayi rọrùn ní. àyà kan ní bísímìlá ìtọ̀ dájú kèé sára súrọ̀ níta fẹ́ sọ nìyẹn kílẹ̀ rí wa. جاء في الصحيحين من حديث أبي هريرة وغيرهما أمس سنسوي قرصة قسمت asọ̀láàtà bẹ́ẹ̀ ni ìwà bẹ́ẹ̀ ni àbùdí ọlọ́run pè sọ́ọ̀bù fàtíà ó pè ní sọ̀lá mo pín fàtíà láàrin mi àtẹrù mi. ẹ wá máa wò ká o ọ̀tá mi tòkè ni asọ̀lá mo pín fàtíà láàrin àtẹrù mi. fàyidà kọ́lá àbùdí alhamdulilayi rọ̀bì alamin ìtọ́nà sọ ni wípé hamadani àbùdí bẹ́ẹ̀ bá ti lọ fẹ́ràn rọ̀bì alamin ọlọ́run máa ní ẹrú mi máa ń yé ni ọlọ́run ọba bàjá kọ́lá abdu arrahman rahim ọlọ́run máa sọ wípé kí ló máa sọ mọ́jáde ni abudi tó sọ wípé maliki yawmiddin kí ló máa wí fún asna alayya abudi ẹrú mi máa ń yin èmi ọlọ́run sọ tààlà bọ́ba ti a sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run máa sọ wípé. eléyìí bayni wa bayna abdi wal abdi ma sa'al wa ìǹtọ́ bá ni òbí mi kọ̀ wá pé yín mọ́ ìdínà siratal mustaqim wa bayna abdi ma sa'al siratal títí tẹ̀ a bá odidi fatia nítorí pé méjì ọ̀rọ̀ náà pín nínú àdíìsì ẹ̀fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ mi pé láàrin òun àti ta ni o ẹrú òun ẹrú mi mi tú ẹrù mi ń mi láńkẹ̀ kiri ẹrù mi ń sọ pé à ah, èbó òṣèré nìbó òṣèré rè odi mẹ́ta náà ní ni àárín ìmọ̀ èmi ló o ní mí ṣùgbọ́n wá eh, ìrànlọ́wọ́ sí wà máa ràn ọ́ lọ kí n jọ eh, ojú ọ̀nà tọ̀pán tọ́tọ́ gbẹrẹgbẹrẹ báyìí báyìí a wá lè fatia láti bẹ̀yẹ tọ́lọ́wọ́ wà á di mẹ́rin pẹ̀lú ọ̀jẹ̀ mẹ́ta ó sì jẹ́ kìláàfù gbọ́ ìrọ̀ àdé. ìwà tó wí ètí wọ́n sọ kẹ́hìn káwá sọ pé bisimilayi rahman rahim kí lẹ́rú sọ́kọ́ lọ́wọ́ ìjọ bẹ́ẹ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kúlò sànà àlàlọ́ ó fi yìí lọ́nà mọ bẹ̀rẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe lóko náà mọ bá mi ọba àjọ kí ayé ó ṣe bí ó ṣe bí ẹ̀ ọgbọ́n ìṣẹ́ ọgbọ́n ìṣẹ́ ọ̀nà yọ ọ́kì ọláyé arrahim ọba tí ẹsẹ̀ ìkẹ́ rẹ̀ fáwọn mùsùlùmí tí wọ́n kúrò lá ilaha illallah tí wọ́n ò lu. tá a fẹ́yẹ̀ mọ́ náà mà wípé alhamdulilayi rabbil alamin a ti sọ pé wà ń àwọn fẹ́ràn rabbil alamin tó fi yàn lọ́wọ́ bá rẹ̀ gbogbo ọkọ̀ ọmọ ọba tí ń tọ́jú gbogbo ń tọ́da ọba tí ẹsẹ̀ ìkẹ́ rẹ̀ dáyé pọ̀ láyé bíbá yìí tí ó fi kí àkọ́ bá ti ti ẹnìkan lálẹ́ kí a mọ́ ẹ̀yìn náà ni ìyá kan náà bó yàtọ̀ sáyìn tí a bá wá ti sọ di mẹ́rin tọ́lọ̀ ń sì ní wípé òun pín nǹkan kan láàrin òun àti ta ni o ẹ̀rú òun àdébí sọ́dúnlọ́ lọ́wọ́ sọ́dọ̀ nǹkan wà bẹ́ẹ̀ láti di bismillahir rahmanir rahim. ojú kanu ìbéèrè ní àbàjẹ́ jáde wípé làánà sọ̀rọ̀ sọ̀lá ń tẹ̀rọ̀ ká hàdá fọ́ọ̀bà mẹ́tẹ̀kẹ́rọ̀ nítorí pé arahman rahim ó ti wà ń bí. kápẹ́ ànábì sáfù kìíní o superplusiness àti clemency repetition intense kìíní tó sáfù nù wọ́n ní lọ́nà wo wọ́n ní torí pé arahman rahim ti wà nù kìíní o àwa ní ọ̀rọ̀ yẹn ò pé torí pé bísí náà iná ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé kápẹ́ arahman rahim láti bẹ̀rẹ̀ ni tó wá jẹ́ pé àtúnba nù àtúnba láàrin àyà á lò sí déédéé ara wọn ibi ìmà wa wa ọ̀nà bí òkú ma làṣẹ ìmọ̀hìn nǹkan kan wá tẹ̀lé láàrin rìwáyà rìwáyà kan wá wá níbi iyyaka na'budu wa iyyaka nasta'inu wípé hada bayni wa bayna abdi wa li abdi ma sa'al hada khata min ar-rawi. أسرع نبي مالك يوم الدين أستغفر الله مالك يوم الدين wípé àdàbẹ́ ìyàn ọ̀bẹ̀ ní abúlé eléyìí láàrin àdẹ́rù mi ni o kẹ́rù mi ọmọ bí mi ní tọ́ba kí ni àdúrà mẹ́. ayé àdìsí tó wá bẹ̀rẹ̀ rẹ̀ gángan ọwọ́ abalẹ̀ túmọ̀ rẹ̀ wípé kọ̀sáǹtù sọ̀rọ̀ àdàbẹ́ ìyàn ọ̀bẹ̀ ní abúlé mo pín fati aláàrin àdẹ́rù mi mú wàtíwá ti ń kà. àwa rí i pé ọlọ́run mú mẹ́ta ọ fẹ́ràn náà nìkan ni o mẹ́ta ní pàtàkì wá rí àdíìsì gangan ẹni ò gẹ́rin tó bá wọlé nǹkan bá mẹ́rin tó kọ̀ fi tẹ́rù lọ. nǹkan nínú rìwáyà ọwọ́ ayé mi fẹ́ẹ́ mi mo pín lọ́kọ̀ọ́dọ́gba méjì. ooo òun náà tún bẹ́gi lé kí ni o ọ̀rọ̀ yẹn. Naam. Bismillah ar-Rahman ar-Rahim ìjà níbi sallallahu alayhi wa sallam ǹjẹ̀mọ́ kà tí bá ń kírun bó sì máa ń kà mo sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan wá bí pé tá a bá mú amúrù méjì ni wọ́n máa pín sí àwọn kankan bẹ́ẹ̀ tẹ́ pé dẹ́tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ má dà bisimilayi rahman ti bẹ́ẹ̀ ara rẹ̀ ní dẹ̀bí hawa ìdàdàbọ̀ tá a bá fẹ́ pa nǹkan dandan ni likawuli layi ta'ala wàlá ta'kulu mimma lam yuzika ismullahi alayhi wa innahu lafisq wàlá qawli layi ta'ala wadhkur ismullahi alayhi sawab gbogbo ntá bàbá pátáláyé a gbọ́dọ̀ má dà fọlọ́wọ́n ba subhanahu wa ta'ala sí. náà tí dọ́kítà wa gbé wa ń gọ́ kí ni hukumu ntẹ́yìn pa táìmù ti ń pa nǹkan yẹn lọ ìgbàgbé wa gbé kọ́dà kọ́ lọ́wọ́ ọba ṣùgbọ́n ńgbà wa pàṣẹ ká sílẹ̀ mẹ́ta kọ́ lọ́wọ́ sí i. Nàá kí ni hukumu rẹ̀? Nàá. Thank you ta lọ́mà. kódà níbi tí ọ̀rọ̀ ìjẹ́dẹ́dẹ́ ìdá tọ́lọ́wọ́ sọ̀tàn aláì ìdá dábì dé. sọ̀hábíyùn jẹ̀lí tọ́kanú àwọn ẹrú rẹ̀ tọ́sẹ̀ tọ́jọ́rú obìnrin kí sì náà ní dábì ìkókò sájẹrẹ kan máa lọ ọmọbìnrin tí máa bá dara ẹrù ẹ náà ni o ọwa ọmọ òde padà ẹnà kadà ọ̀rẹ́ rẹ mo ti kó gbàdúgbò nù ọwa ń sàrẹ̀ yìí tọ́jú ẹ̀wọ̀n bàbá sàlám àbí ìwà ni àìbáyà lójú òfòdà o èrò wa bá gan tí ìrìn sàbí bá ti gbọ́ pọ̀ àti nǹkan tí ọ̀dà báyìí wọ́n máa ń wá ìtàn àbúrò àṣà sàlám kí n káwọ́ fi tán ó ló sì wà àbọ̀ ẹ ọ̀bà kúlọ̀ rẹ̀ wọ́n ó súlẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ bàyá mùsùlùmí àbí ẹ̀kẹ́ mùsùlùmí àbí nà lọ́mọ́ wa ńgbà òmùdé wọ́n sàn sàn sọ wípé obìnrin ṣe tààlù ọ̀gbọ̀n lárúbáwá ìlú bọ̀ náà ti máa wá lẹ́rú ọ̀gbọ̀n lárúbáwá orí náà ní táǹṣe gbọ́ báyà ń kò burú. àwa fẹ́ mọ̀ bọ̀ ya mùsùlùmá ni ọ àbí èsì mùsùlùmá ayé iná lọ àbí iná kaba kí gbogbo ilé ayé ìpè ó ṣe ànàbíyàmẹ́ láì lọ fún odi ó sì fi túwẹ́ fún ọmọbìnrin un tí èèmọ̀ wípé tí ń bì ní pé tàǹdà ogun ayé ọmọbìnrin wa náwọ́ sí sánmà ibi tó ń tọ̀ wà nù tó kù kan àbí wa náwọ́ sí rẹ̀ báyìí pé bóòlù mìíràn ti jẹ́ ọmọbìnrin wa náwọ́ sánmà ọ̀nà wọ́n sàdébí pé ẹni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ ń fẹ́. àbí ni mùsùlùmí wá túkú lọ́rùn rẹ̀ àwọn àfa wa bọ̀ ẹ ń bá pété àwọn àfa àbò ẹgbẹ̀rún sí nínú òfìjẹ́ ipe tí èèyàn bá fẹ́ kàgbákò ní kọ́lọ̀ rẹ̀ sẹ́nu àti bá àwọn afẹ́ ni ọlọ́run ká sọ́ra dáadáa torí ọlọ́run ẹ ń bá jẹ́ àfa àtòótọ́ yálà tí wọ́n ti lọ ni o yálà tá a jọ ń bá yín nìsín ni o ẹ̀jẹ̀ àkìtà lórí ọ̀rọ̀ wọn o náà sábà tá a rúpa àwọn àfa àwàdì ìwé ìdíje ẹnu sọ̀rọ̀ kíní yẹn gba ẹ̀sùn gan. ẹ̀sìn kan bàbá abúlù bá ẹ̀sìn kan bàbá ọ̀tẹ̀mí ẹ̀sìn kan bàbá wa Albani ẹ̀jẹ̀ àti ìsàn dáadáa o. nítorí wípé haúlá ìkọ́dàmù dín wàláhì wọ́n ṣe bọ̀ yìí pọ̀ fẹ́sìn ọlọ́ọ̀bá subhanahu wa ìbẹ́nu àwọn àfáà tí a ti lọ tọ́jẹ́ wípé lórí igbó lè ní àti yóò ṣe rájì ń ṣètò wá sọ ihò mọ̀ yàtọ̀ sí èyí tí ọ̀jẹ̀ sọ ihò ìlọ́ padà ní ojú ẹ̀. láìbí láìbí láìbí láìbí báwọn àwọn afáwà abọ́ rẹ̀ wọ́n ní ìtìwé lè bá ilé ṣẹlẹ̀ àjẹ́ wípé ẹni bọ́dì láyé kò ní ọdúrú nípa àpá ẹran àbá àpá ẹran níbo lọ sọ pé àbọ̀rọ̀ mẹ́ta kọ̀ wọ́n bẹ́ẹ̀. فمن هنا استخرج أهل العلم واستنبطوا حكم الأخرس إذا أراد الذبح ẹn tí ọba wa la hàn wọn ní bò ní oṣù pẹrẹ tá a sọ kó bísí ìjẹjẹ ní bẹ̀rù wọn ní tí ọwà àti ní pé ẹfọ bẹlẹ lọ ṣé mùsùlùmí yan olóyè o yọ wà á mọbẹ tiẹ yọ wà á nà sánmà gbogbo nítorí ọmọ wílẹ̀ ìgbà náà kò yá wa mọ́ bá a máa sọ wọn kan tó yẹ pé ọlọ́run bísí kankan yọ ọ́ ṣe wà á dù èyí tó bá nà sánmà òun lè rí ibi àti òun jà lè jẹ ti ẹn tí ọ̀là wọn bá dù kò pia àwọn àfa wa ni kí ló tàn sí bẹ́ẹ̀ wọ́n ní nítorí wípé kájẹ́nà àjẹ́rẹ́ yìí èwo ló nípa jù láàrin kámọ́lọ́n náà wọ́n ní kámọ́lọ́n ni sani bí wọ́n bá lè gba ìṣàárọ̀ ìṣàárọ̀ sani bí wọ́n lè gba ìjúwe níbi ìfimú ìjẹ́ ọ̀kan tuntun ọlọ́run ọba rinlẹ̀ àti bí ìsọ́ni bí mùsùlùmí lórí gbọ́dọ̀ la ilaha illallah tí ó tà wà ní ìgbélé yìí. فهذا أولى بالقبول فهذا أولى بالقبول نعم أو أفكنا فاواني كبر بسم الله تنوي gbogbo ìgbà téèyàn bá ti wà nùrùn kò gbọdọ̀ má kà tí bá ti ń fẹ́ kàfáàtì yọ máa kà bá tó ti bẹ̀rẹ̀ ẹẹ lákàtí yọ̀ọ́kà bọ́bá fẹ́ ka fàtíà bọ́bá fẹ́ ka méjì pọ̀ yọ̀ọ́kà nítorí wípé bísíǹnà lọ́wọ́ tà mọ́ o ara súrà lọ́wọ́ èèyàn ò gbọ́dọ̀ jà záà o odidi èèyàn gbọ́dọ̀ jà záà nù ọ̀rọ̀ kọ́ wa lọ wa àwọn wa máa ń ṣe ìlìzáàmù ẹnikẹ́ni kódà wọ́n fẹ́ẹ́ gbà pé irun rẹ̀ ọ̀la láàfíà lókùnrin ìgbà tó bá ti sàlàyé má ṣe bísímìlá níbi ẹni ìgbà tí ọba kéwú nínú ọ̀run tó bá fẹ́ kábàdíà. mo wá fẹ́ sọ kankan bẹ́ẹ̀ o tí ó jẹ́ àǹfààní lákà fún wa. màá rántí para inṣáàlá lọ́rọ́ tí lẹ́ni tí òsùn fẹ́ sáré mọ́rọ̀ kàwá kí n tó débẹ̀ lọ́dọ̀ àwọn ìmáàmù Abu Hanifa àwọn ní ẹ̀sìnmá wo dẹ̀dẹ̀ ni kéèyàn ò wí bísí mi lẹ́wọ̀n ṣùgbọ́n tó bá ti sọ́lẹ̀ ẹ̀kan ó ti pè nígbà àwọn sọmọ lẹ́yìn gbogbo àwọn àwọn kí ló kọ rẹ̀ àwọn àwọn rákà yòókù tọ́tù ẹ̀ máa kí àwọn ìmọ̀mù ṣàfihàn ní ìrún tẹ́ ń wò yẹn kò ṣeé ṣe básílù nítorí pé odidi bọ́ọ̀dì kan ni ní tẹ́ ń sọ bẹ́ẹ̀ táwọn nù tó bá ti jẹ́ níbì kan ó ti bàtàrọ̀ rẹ̀ bí omi nù àti ìjẹ́jì ẹ̀rí wọn odidi kí ni o odidi bọ́ọ̀dì kan ni kí ni o ó ní ó ní ó ní ìran. tí ń so mara wọn tí ń so mara wọn tí ń so mara wọn ọ̀rọ̀ kejì ó ní wípé kéèyàn ò wí níbẹ̀rẹ̀ ẹ̀rùn tó a fẹ́ ka fátíà lálàkọ̀kọ́ ọgbà tó bá wọ̀rùn. dandan ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti kẹ́yìn kú lọ yẹ́sẹ̀ kí ni o ìṣẹ̀lẹ̀ mọ́. alákọ́lẹ̀ àmọ́mú ṣàfihì rọ́lọ́lọ́ tààrà apákan àwọn àfáà ìdí tí wọ́n fẹ́ sọnù wọ́n wá ní ẹ̀sìn náà wọ̀rọ̀ yìí o ayé ìgbà àwọn ní ń sọ wọ́n lam yakulu ahadun qablahu n bolo tiri tẹni kan ọsọ ruwẹri bó wà láyé ti àyè tẹni kọkàdé kọkàdé ẹkẹdé nu ẹ táà kórí ṣe wo ayé gbà ń wọn ní kéèyàn máa ṣe ìlìzáàmù èèyàn kọ́ ọdún máa sọ wípé kọ́dà yóò máa ṣe àádá araka tí ọba ti sísìn àlàmọ́ nìkan fàtíà wọn ní gbọ́dọ̀ ìtẹ́kù tí wọ́n sọ ìmọ̀mù ṣàfi lọ́sọ lam yasbiqu ilay ahad tí wọ́n bá lè máa wí gbọ́dọ̀ láyé gbà ń nàám kí ni mo fẹ́ sọ àwọn èèyàn gbé gbọ́yé ayé ìgbà mọ̀mọ́ ṣàfihàn iṣẹ́ tí wọ́n lè máa pẹ́rú mọ̀mọ́ ṣàfihàn sọ̀rọ̀ kẹtẹ́nìkan ọ̀sọ́ ṣáájú rẹ̀ níbo ti rí bóun lọ̀rọ̀ tí ó wà máa dá wà lálẹ́ nínú ẹ̀sìn láyé wa ń bì tẹ́nìkan ọmọ wa sọ láyé lónìí táwà ní dípẹ́ ń bo ti rí àti ìtumọ̀ ẹni wípé kò sí ọ̀rọ̀ tó bá ti jọmọ́rọ́ ẹ̀sìn ọgọ́dọ̀ ní àáfàá àtọ̀ sọ òun náà ní kọ́ ya ajá wọn sọ̀háábà wọn tàbá àti ẹ̀ ń gbàmọ̀lá tọ̀dọ̀ wọn ẹ̀sìn wa ti pé. nígbà tá a bá dé gbàtọ́ lọ́nba ń bá ní sọ̀rọ̀ nípa àwọn ṣùdúùd ẹ mọ̀ pé táwọn èèyàn tí wọn ò lè fura sí gan wọlé àwọn àbá láyé wọn wípé lápẹẹrẹ jẹ́nà ṣàkóso la ṣàkóso ẹnìkan ó fi ìyà jẹ nìkan lọ́nà ìtọ̀ lọ́ba di eléjì ẹjẹ́ gẹ́tì ní ohun ọ̀gbá díyà ohun ọgbà rọ̀ wọ́n wá gẹ́tì ẹnìkejì náà padà láyé tá a wà yìí sí ẹ̀ lè ràn padà wọ́n ti mú ìdàsọ̀ tó lọ́rùn sẹ́ òun wá kọrí sí ọfíìsì pé ẹbọ méjì òun ọ̀ràn padà sáà bẹ kí lọ́wọ́ ẹ̀dá lọ fún náà ni dáadáa ní olú fún àfẹlẹ́yìn náà tó betí ẹ̀jẹ̀ ohun òpó òun ó wọlé àǹfààfẹ́ lórí ẹ̀ tipẹ́tipẹ́ bó ṣe rí hùn bó ṣe kí ni o wọ́n sọ lórí rẹ̀ bákan náà tóbìnrin bá kú tó lóyún nú ṣòro máa ń bẹ fún mùsùlùmí bẹ́ẹ̀ mùsùlùmí náà ń dàtí ń bẹ láyé bẹ́ẹ̀ ń dàtí ọ̀dàtí láyé má sáà lè lánú rẹ̀ àbá lè lánú rẹ̀ wàlẹ́ àwọn afáàsọ lórí rẹ̀ nínú látò lánú rẹ̀ hánú ni kẹ̀ nínú rẹ̀ ọwà ọmọ tí ń bẹ́nu rẹ̀ kí náà àpẹẹrẹ sáà pé ọmọ sì ń mí tiẹ̀ sáà fi wá wò wípé ẹnì tí ń mí tí ń sẹ́mi agbọ́dọ̀ fóònù lápẹ̀lẹ́jẹ tó ti kú lọ ká pa àlànà rẹ̀ kí làwọn ìwádìí jáde kí làwọn ìdájọ́ tó so mọ́ wọn sára yẹ. dókítọ̀tẹ̀ tó ń dálá bẹ́ẹ̀ dé ní bá ń bọ̀ máa dábẹ́ ní bá ń bọ̀ máa dábẹ́ lọ́wọ́ bá mẹ́kalẹ̀ ṣé díyà ń bẹ lórí àbí òtù díyà wọ́n sọ̀rọ̀ yẹ. ó jẹun kí náà wọ̀ ọ́ àti gbogbo ẹgbẹ́ nú ẹ̀sìn ìyẹn wá lè bà kí wọ́n máa láyé ìgbà irú ọ̀rọ̀ yìí mo ní sọ́kọ́ ni. náà ṣùgbọ́n arjọ́lù àkùwá ni wípé bísíláì tá à ni ní ìbẹ̀rẹ̀ bó ṣe dádúró tí èyí sara kí wa. yá àti sunan sásàtà ń sọ̀rọ̀ fáwọn sọ́ọ́bà tó kàn wípé nínú àlùkò àti tẹ́wọ́ yẹn o sùrọ̀ kan bẹ́ẹ̀ ثلاثة وثلاثون آية تاتيري ني آية شفعت لصاحبها حتى غفرت له حتى غفر له ó sì ń sípẹ̀ fún ẹni tí máa kàdára ńgbà tó wà láyé tí wọ́n ti ṣàforíjì fún un náà ni tabaraka alladhi biyadihi almulku àdàbí wàá pè ní kí ni o àyà salatun awa ababẹ bákan náà ìjìmáwò alìlẹ̀ àwọn àfáàní bẹ́ẹ̀ kàkà máa sọ̀rọ̀ suratul kawthar àti suratul ikhlas wọn ní suratul kawthar salatu ayat wal ikhlas arúgbáwò ayat tipẹ́tipẹ́ náà ti máa sọ wọ́n sì rí bísí mi láì táwọn sì rí bísí mi láì máa iná di àyà mẹ́rin tí ẹ má fi má ẹ̀yìn kúrò àlà òkè yóò rí. ìyọ̀n lẹ́gbẹ̀ẹ́ kan ẹgbẹ́ kejì àwọn afáàní kò burú tábà wá ní àyà mùsẹ̀kìlà ni tó dá dúró tí ó sì fi ń ṣe fásùlù fásùlù fásùlù ẹ sì nígbà tí kúrò ní ọmọ sọ̀kalẹ̀ ìkọlọ́ lọ́kọ́ sọ̀kalẹ̀ ṣẹ̀fún bẹ́ẹ̀ sọ lẹ́yìn náà àlàkìlá ti dẹ́ mbẹ́ ṣùgbọ́n máa ka ìkọlọ́ lọ́kọ́ sọ̀kalẹ̀ tó tọ́ mọ̀dẹ́tìrì sọ̀kalẹ̀ kẹ̀ pẹ̀lú rẹ̀ sìkejì fáti àsọ̀kalẹ̀ sìkẹta nítorí pé ìwáyà kan wá mi mọ̀mí ní Aisha rẹ̀ nàá ìpìlẹ̀ àwọn tí wọ́n sọ̀kà sàlám òní fáti àwa ọba kà fáti àkà àwọn nǹkan yìí ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìkírà ọ̀rọ̀ mùdáàdì kẹsẹ̀rẹ̀ sẹ́yìn kó tó di pé kristo eléyìí ò dé. lẹ́yìn náà wá rí ìwáyà kan tó ní tó ti wà sọ̀hí sọ̀hí ha wípé lára àwọn nǹkan tó kọ́tọ̀ kalẹ̀ ó ní mímọ́ àrùn sọ̀tọ̀ mi àdéhùn mi náà ṣèkọ̀rọ̀ náà lẹ́yìn tó kọ́kọ̀ sọ̀tọ̀ ó ní mùdáàdì rù bẹ́ẹ̀ bẹ́ẹ̀. وذكر الله تعالى فيها الجنة والنار ولن سيداكو إنات الجنة بل ونودر أواو البرير فوقو سوكاليو أريكو كسورو نات الجنة بل ṣùgbọ́n níbẹ̀ ìparí súrọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ ọ̀nà àtàlìjẹ̀nà mbẹ̀ ìyẹn jẹ́ àmọ́ àmọ́ àwọn kẹta kò sí wípé tá a bọ́dọ̀ dìbì súrọ̀ ńgbà mí ìbẹ̀rẹ̀ rẹ̀ a máa sọ̀kalẹ̀ tàdúrà nígbà mí. Ah, bákan náà èyí tó tún wá ya lẹ́nu jù bá lọ tún wà áyà máa sọ̀kalẹ̀ ńgbà mí tí ò ní sọ̀kalẹ̀ tẹ̀ lódìdí tí nǹkan ló sọ̀kalẹ̀ yé rẹ̀ ní oṣù rọ̀ kan. kílẹ̀ rí wa láàlè àtúkùnkùn ìlà àkọ́lé láì dára ti sọ́nù bákọ̀rọ̀ nígbà lọ́ba ní sọ̀rọ̀ bákọ̀rọ̀ ọlọ́run ni òṣèlè lakum laylata siyami arrafatu ila nisaikum hunna libasun lakum وأنتم antum libasun lahun ọlọ́run àtàwọn òtí ọba wa tíṣà ìtàn ó fi dàrin àwa àtàwọn ẹlẹ́ àwa rú tí a sọ ọ̀bùra tọ́lọ̀ ń pè wọ́n fún wa tí ọwọ́ adásù ẹ̀gbọ́n ọlọ́mọdé ọ̀sẹ̀ ìṣọ́nà kan wà ní ilé wa o kọ́lájà kan oṣù rẹ o síjú àrẹ rẹ o o ọlọ́run ni ń tá a sọ fún yín ní ìsìn nígbà àmàgbàwẹ̀ àgbàwẹ̀ tẹ̀tẹ̀ rẹ̀ ẹnìkẹ́ nínú àwọn sọ̀hábà tó bá ti yé e sínú. níbẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ ẹni tí ọba ti jẹun nínú wọn tó sùn gbàgbé lọ kò ní sáré yìí tí ọmọ ẹ jẹ mọ́ kò sì gbọ́dọ̀ sùn lóbìn bóòlù bá ti wọ́n mọ́ lọ́kọ̀ gbogbo kini òórùn kò sí ààyè àsúmọ́bí àti gàngàn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ nàám kò sí bá à ń jẹ kankan máa lẹ́yìn ìbámu láti sọ sùn gbénú ṣùgbọ́n bí sẹ́ẹ̀tì pọ̀ gbọ́dọ̀ sùn ni ẹ má ti sùn pẹ̀rẹ́ ìdùnnú yẹn lọ́mọ lọ ọwọ́ ń bẹ bá ń bẹ bá ọlọ́run wá ní lẹ́yìn ìgbà náà wọ́n ti lọ bá wọn àyà náà ní tọ́kalẹ̀ o kò sí lọ́kalẹ̀ tán ọlọ́run bá ní fákùlù wá ṣírọ̀bù sọ̀dà náà bí ìjẹ́rìí ti sàn ní àyà nǹkan sọ̀kalẹ̀ àṣẹ mẹ́rin wáyé pé ààyè ẹ̀yọ kẹ́ńgbà mí kẹ́ ó lè sọ̀kalẹ̀ láàrin bí ọ̀tẹ̀ mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ kẹ́ńgbà mí tí nǹkan mẹ́sàn máa tẹ̀lé lọ kọ́ lọ́mọ sọ́ọ́rọ̀ wípé eléyìí fi ibi eléyìí ibi nìkan wà tá a bá wá wò ló gbọ̀ pẹ̀lú eléyìí ò ń a jẹ́ pé tí wọ́n bá ń pé agbáríláyé kò sí agbárí bíi tó ń ṣe ọlọ́mọ. èyàn mẹ́rin lọ́ha nù wà gẹ̀rẹ́ èyàn mẹ́rin lọ́ha kátó wá pín tó wá da sísọ rẹ̀ wọ́n rẹ̀ pé eléyìí tíbì eléyìí tíbì eléyìí tó tíbì eléyìí lọ àti àlè lónìí náà torí nǹkan tí ó mú wa pé ń bọ̀ ti wà ní màwọ́ bá àwọn kìnnìkì kò sì dàrú ọlọ́ni rọ̀dúnà kí ló àtàwọn èèyàn rẹ̀ tààrà tọ̀kàn yẹn ń jìyà lọ. ìmọ̀ ọlọ́fà tààlà làákàyè wò lè kó tán ṣùgbọ́n lábẹ́ ẹ̀bẹ́ ojú oyè wa wípé àwọn kẹ́kẹ́ ń bẹ tá à ń rí ní ìsìn sáà bìbí tí è pé ẹni tó wájẹ́ pé lẹ́yìn sàkàbí ti lè ṣe ìbóhùn tẹ ó ti rí ẹ̀rù bá ń kí ẹ ti wà nù náà ni iná àtàjẹ́ wọn ti dà sáwọn fíráwọn àtàwọn èèyàn tí ẹ ti wá wà nù náà náà tí tọ́lọ̀ bá sọ eléyìí á kù ní fọ́lọ̀ nǹkan sọ bẹ́ẹ̀ nítorí pé ẹ̀yin ń wo fíìmù wọ́n wà máa gé díẹ̀ díẹ̀ wọ́n sọ bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sọ àárín ibi tó máa ti ya wèrè wọ́n ìbẹ̀rẹ̀ wò èsè débẹ̀ wọ́n á sọ ibi tó àti bímọ rẹ̀ ti mọ̀ látọ̀nà títù ibi tó ti bímọ ibi tí ìyàwó rẹ̀ ti lọ gbé kejì ọmọ ibi tí ẹnìkan ti lọ ṣe kéde kan nígbà tó wà sùn kí ní ìsìtì wà lórí tẹ bá mú sí ìdí lọ. <laughs> gbogbo táwọn ṣe wà lórí lọ́dọ̀ náà. La ilaha illallah. Kúlù wáṣọ́bù àárí ẹ̀mọ̀ bẹ́ẹ̀. Náà, àwa ni àyà mùtẹ̀kílà olójọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wà bẹ́ẹ̀. Kèrè ti àyà mùtẹ̀kílà nínú sọ́ọ̀tù námọ́lù. ó bèrè wá bèrè pé ń bẹ̀ wá bú bísímìlá yìí gan ẹ sọ̀rọ̀ àwọn ìdílé ṣẹ̀tọ́ lọ́rọ̀ jẹ́ torí pé arígbẹ́ngbà tá a ti kóra kí la rí ń bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n náà ń bá kí o nínú súrọ́tù náhálì wípé fáìdà ọ̀rọ̀ al-Qur'an bí wà nàbí bọ́ bá ti fẹ́ ka al-Qur'an fasta'idh billah min ash-shaytan ar-rajim fakhtalafa fi hadha al wà máa wà sọ̀rọ̀ lọ́dọ̀ ṣèyítọ́n àwọn apá àwọn apá wà á pẹ́ méjì àwọn apá ní gbó inda kulli qira'ah gbogbo àti màtí fẹ́ bẹ̀rẹ̀ kìrọ́wà ilé yóò màtí bísí ìlera rẹ̀ yìí apá kan àwọn afa ka ìmáàmìnà ibn sirin wọn ní bí èèyàn bá ti wí ilé ẹ̀ka láyé pé àwọn ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ọ̀dín bí ọ̀dọ́ máa ka kùránì bí òbí mọ́ ó ti pè. torí pé kọ̀dí náà fàgàmà omi ń tí ọ̀rọ̀ ó ti dé. náà tọ́nà bá wá ní tẹ́lẹ̀ ka kùránì ẹ̀kọ́ mẹ́ta àwọn ọ̀sẹ̀ tẹ́lẹ̀ ọ̀dín tá a bá wá lórí ìrù táàtì tá a bá wá láàfẹ́ ṣe tá a fẹ́ ṣe ń torí pé a fẹ́ ka kùránì tọ́lọ́ ní tẹ̀ bá ti fẹ́ kà jẹ́mọ̀ fẹ́ ká gbọ́ bí iye o tá a bá dórí ìlú táwọn aṣọ kan gbàtà fẹ́ bẹ̀rẹ̀ à ń jẹ́ abẹ́ wù àníyàn tàbí ẹ̀sìn ṣe tá a fẹ́ ṣe torí pé a fẹ́ ka kùránì tọ́lọ́ ní tẹ̀ bẹ̀rẹ̀ kùránì ẹ máa ṣe ìṣàádà ìwà rẹ̀ bí fẹ́ìdà kọ̀rọ̀ tẹ̀lé kùránì tọ́lọ́ kùránì fásitì ìbìlá فإذا أردت قراءة القرآن دعوة كانت تنسي عن حديث ṣe pé ẹlòmíín bẹ́ẹ̀ náà àwọn yẹn náà jẹ́mọ́ àtòrí ọ̀nà alùsùn wà jáwàtà bá ń ṣe ẹjẹ́ àti pẹ̀lú ma. Má a kan tú àdídì jóni wọ́n ní àlàyé ah, gbogbo dáàbì ní amọ̀sọ́ abájẹ́ tọ́lẹ̀ tẹ̀wọ̀n inú fẹ́ẹ́ dìgbà wọ́n fi sọ́ta wọn. Mo kí lóore wọ́n ní ìdá àdákọ̀lá nìkọ̀lá nígbà ọ̀bá wọ àwọlé ga ní ọ̀ma wí gbólóhùn. Ìndà nígbà ọ̀fẹ́ nígbà ọ̀fẹ́ kíni o ara àwọn èèmàkẹ́ àwọn èèmàkẹ́ nínú àlùkò láti àwìn àwọn èèmàkẹ́ ṣe é pé ọlọ́wọ́ bẹ nǹkan ní ìdí èdè dẹ́dẹ́ yóò gbé wájú lọ nígbà mi torí min wasiyatin. yóò sọ ọ̀bì ha àwùdẹ́yìn ọlọ́run ní gbogbo wàtí ẹ bá fẹ́ máa pín dúkìá ń bá kú nù yín lẹ́yìn ìgbà tí ẹ bá yọ tẹ́ ẹ bá kọ́kọ́ yọ̀rọ̀ àwọn àsọtẹ́lẹ̀ kọ̀ọ̀kan tó bá sọ pé dírẹ́fà mi mo nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ tí ń bá kú ẹ bá ń fún mi ní bíbù mo nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ tí ń bá kú ẹ bọ́ fún ní five hundred thousand òun náà ní ìtumọ̀ tá a bá wo ní tí ó fún un tọ́bẹ̀ lọ rèé ju ìdá mẹ́ta ogógún lọ àní fún. àwùjọ yìí kẹ́ ẹ tó lè fẹ́ pín nǹkan kẹ́ èyí tó kù fi nǹkan lẹ́kùn lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá mú àsọtẹ́ ẹ lẹ́sẹ̀ àti gbèsè ah, àwọn afọ àní kò burú. nígbà náà fẹ́ máa tò kí lọ́kọ́ dà kọ́ ìtọ́ àsọtẹ́lẹ̀ lẹ́yìn náà gbèsè bẹ́ẹ̀ gbèsè kìí sí ìṣẹ́gbé àsọtẹ́lẹ̀ torí àsọtẹ́lẹ̀ ó kéré sí gbèsè gbèsè wọn kọ́ bíi ọlọ́run wá sí kí ni o ọwọ́ ti àsọtẹ́lẹ̀ wájú kí ni o wájú pèsè torí kí ni torí ìlà ni ìlà wo ọlọ́run fẹ́ sàánú ẹni tí ẹ sàtọ́lẹ̀ fún torí pé gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ pín ogún yìí wọ́n ó tètè sáré lọ rèé san gbèsè ju àsọtẹ́lẹ̀ lọ. Ah. ọlọ́run clear wọ́n máa gbàgbé ẹnu méjì ẹlẹ́yìn ah, náà gan ah, owó òkú jẹ́ nìkẹ́kẹ́ àwọn àtúntún máa wakọ̀ náà láyé náà kún fún wọn kún fún lọ́wọ́ òṣèlú wọn gbọ́ àlá ayọ́ ọ̀gá fún ọ tí wọ́n bá ti wá nínú àlùkò láti pé ní bá ti wà sí ìyá tí ń jẹ́ kọ́kọ́ àsọtẹ́lẹ̀ àwùdẹ́yìn àbí gbèsè gbèsè tí ó ti mọ̀ pé àfihàn kọ́ àwọn yọ ń bẹ̀ tẹ́lẹ̀ láti sàmì ìyẹn wọn wà sí àyínà ọmọ tóbi lẹ́mìí wọn. ojú kanu ojú mi wàá dé àti ní àyàfọ̀ tẹ̀síńlá ni yẹ bẹ̀rẹ̀ ṣùgbọ́n kámẹ́tò mi sékè o ṣé torí pé a fẹ́ bẹ̀rẹ̀ kìrọ́ à ilé àfi máa ṣe àdúgbò láì Naam, àbí torí pé táì parí ìrún yìí o àtẹ̀kíṣe ìtàn ọ̀bá ni lọ́wọ́ sí. apákan àfọ àní tá a bá mú àwọn apákan àfọ àmú wípé àfi wáìtì á náà lọ́dọ̀ náà ọba lórí iṣẹ́ ìtàn ni ajẹ́pẹ́ kò sínú dáwù àwọn apákan ní náà torí ìkìrọ́ àgangan ni ẹ bá ti mú torí ìkìrọ́ àwùjàbù ha wọ́n ní dandan ẹgbọ́n sọ à ń bọ̀ sẹ́yìn bá ń bọ̀ dúró pé ẹni tí ọlọ́run rán gàgà bó ló ti dé. ṣùgbọ́n bismillah rahman rahim. bá a ti ń ka ìwádìí àbọ̀ lẹ́ẹ̀kan a rí àwọn èèyàn kan nínú àwọn tí wọ́n ti lọ ṣáájú wa yìí tí wọ́n ka kéèyàn ṣe bismillah rahman rahim nínú ọ̀rọ̀ kọ́bídíà. wáyà ti pọ̀ lọ́dọ̀ gbogbo wọn ṣùgbọ́n tá a bá wá ní àáyà kan tó dá dúró ni nígbà wàá rùn àfẹ́ kà tó àbí nàá máa kà sáà wàá òkè ni àbá kà jẹ́jẹ́. Hmm. ìkìláàfù ní hadithi umul mu'minin ummu salama ìyàwó aisha wọ́n sọ àṣọlá máa ka bísí lára mọ́nà ìmárùn sáà sì máa gbọ́. àwọn apá kan àfáà ní tó bá rí bẹ́ẹ̀ ajẹ́ wípé ìmáàmù ọmọ kà bísí mi láòkè àwọn kan ní eléyìí tí ìtẹ́lifíì máa kà òkè wọ́n ní kílẹ̀ rí tó bá lè máa máwọn ìyá máa sọ fáwọn ìgbọ́rú eléyìí ẹjẹ́ àkíyèsí irun wo kèéṣe irun tí ń ti gbogbo àwọn jẹ̀mọ́ o irun inú ilé nu o tó bá ti ti lè jẹ́ irun inú ilé kèéṣe irun tí ó jẹ́ irun ọ̀rẹ́ yẹn tọ́lá náà bí olè máa fi ọ̀rẹ́ náà yàrá. sọ̀rọ̀wá tìlẹ̀ wàsálàmù àlẹ́ nítẹ̀síwájú á kó àwọn àyà àtìkan wá tó ṣe pé ah wàláì kò sí àbòsí ní islam tí àwọn àbá àgbọn jẹbẹ jẹbẹ jẹbẹ jẹbẹ tí a fi sí tí a sì fi ríbi tí àwọn ìyàwó ìtìsà mistake kọ̀ọ̀kan níbi ìtumọ̀ méjì hàn fáwọn nǹkan ń bọ̀ ọ̀sẹ̀ bí irú kéyìn wọn sọ bá nàbí òdù òtọ́ rí àbí sí òdù òtọ́ tó fi tẹ̀tẹ̀ mọ́lẹ̀ kọ́dà rí wọ́n á yàtọ̀ wá ń pa wípé nǹkan kan ló ṣe lójú gúnbà náà kọ́ fẹsẹ̀ mọ́lẹ̀ نعم لا إله إلا الله رواية قطوة و تقول سلم وعرف أبو عرف المالك الكي قولي صليت خلف النبي صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان وكانوا نعم نعم وكانوا لا يسرون بالبسملة وفي رواية يخفون وفي رواية لا يجارون بها gbogbo wàtẹ́ mi ti kírun lẹ́yìn oúnjẹ ọlọ́run mi ò gbọ́ bí ó ti ṣe dísìmí láàmú òkè yìí ó. tàbí ti ń kọ́ sọ fún un náà. hadithi wa waradu abu hurairah radiyallahu ta'ala anhu wa arda tó kó pàǹkà sára máa ṣe bísímìlá òkè oko onú ìmọ̀ ṣe jẹ́jẹ́ náà oko onú ṣùgbọ́n kí ló fàtí kí ní ìfi bàbá láàrin sọ̀hábà ìdíré ìdí ẹ̀ ní wípé ṣàfihàn tí bá ń kéwú jẹ́jẹ́ ń gbà mí wọ́n máa بسم الله الرحمن الرحيم الحمد لله أسلي جي ينكي الحمد لله رب العالمين الرحمن الرحيم ما أنت من ساق وجو وما دوك أنت من ساق كنيو ساق وجو وما دوك طيب ọ̀dọ̀ àná àti láwọn kàtí aláàgbò òkè àti láwọn kàtí aláàgbò jẹ́jẹ́ ayúhùmá àfùdọ́lì èwo ló dáa jù. àwọn apá kan àfa àlọ́ síbi kéyìn òwú jẹ́jẹ́ àwọn apá kan àfa àlọ́ síbi kéyìn òwú lókè sùmọ́ kéyìn òwú lókè ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àní ọlọ́ọ̀bẹ̀. kódà lùsìbà máa ń kí àná yẹjọ́ rẹ̀ bàtúmọ̀lá àrọ̀bí wọ́n ní yà wọ́n máa ń pè mùsùlùmí ká kíyèsí gbólóhùn tẹ́ ẹ bá ti gbólé náà sọ̀hábà tàbí ìwáyà tó sọ pé nǹkan kan bẹ̀ tí wọ́n bá ti nú ẹ̀sìn wọ́n pẹ́ ń bá ti lára oko ìtumọ̀ ní pé kọ̀gbá yìí láàrin wọn tí wọ́n máa ń wálé ẹ̀kọ́ kan wá sínú ìlú lẹ́yìn ànàbí ní tó gbé lọ gbé tí ọmọ tó máa dá wá máa lé lórí inú ọmọ rí yìí pé tẹ́ bá ní ṣe báyìí rẹ̀ sí àánà tí àwọn wà fúlàní ní nǹkan kan tó pọ̀npa rẹ̀ ìyìn tí máa ń ṣe gbogbo ìgbà mórí tí ń ṣe. nàám èntọ́pọ̀ jùlọ wípé ànábì máa ń wí jẹ́ẹ́jẹ́. àwọn kan nù àfàwà ni wíwú jẹ́jẹ́ ta ni a máa wú jẹ́jẹ́ yìí ta ni òun ló ti kí ni o olọ́pọ̀ jù láìláì lọ. ọ̀rọ̀ méjì tó bá ìjù olóde máa mú méjèèjì sí yẹn arínú àwọn àfáàkì ní níbi iná fílà ìnìkan lè yẹn ti máa wí bọ́ bá wú yàn níbi ìrọ̀rùn yẹn yẹn gbọ́dọ̀ wí àwọn ọ̀rọ̀ àbẹ̀ kó wa nítorí pé ibi àná jìnà káwa máa wí jẹ́jẹ́ yìí lọ́pọ̀ jù. kọ́ wa àwọn apákan àfa wa ni ìdá àtọ́pẹ́ká máa ń jẹ́jẹ́ yìí ìlọ́wà àfùdọ́lùjù nítorí wípé àwọn nǹkan kan ń bẹ tánàbí sọ̀rọ̀ sáà tó ṣe tó sì jẹ́ wípé àárírí wàyà pé ó wí òkè tó fi ṣàkíyèsí sí mi láì tó sì fẹsẹ̀ mọ́lẹ̀ kí lè rí wa dùá òlùsíkà. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا كما جاء من حديث أبي هريرة قلت كم محمد صلى الله عليه وسلم tó bá ti bọ́ọ̀nù ọmọ dákẹ́ wùlẹ́yà ó sàdàkẹ́ lọ sí mọ̀tẹ̀kùl kí ni wọ́n àbí máa wí ó sẹ́kẹ́ ni o ó dàkẹ́ lọ sí kí ni wọ́n àbí máa sẹ́kẹ́ ni o kí lọ máa gbólóhùn yẹn akẹ́kọ̀ọ́ kan bẹ̀ táìmù yẹn ànábì máa ń sọ nǹkan kẹ̀kẹ́ ṣùgbọ́n nígbà tí abúlé náà fẹ́ sọ ara àwọn ìmọ̀tí mẹ́rin lọ́rọ́ bá nù o ó ní ọmọ adákẹ́ àti alẹ́ pé ìdákẹ́ ní ọ̀rọ̀ sísọ. Naam. torí pé táìmù yẹn àmì ìsọ àti ọ̀sọ̀rọ̀ àmì ìwà àti àkọ́kọ́ àti tí mo mọ́ máa ń wíre wọ́n wá jẹ́ àwọn dùá wò yẹn àbí sì ń wí dájú kó tó pé yóò dèbí àwọn kẹta àkàlẹ́ yìí bisimilahi rahman rahim ọwọ́ àpò àwọn kàkà sínú kí ló pàṣẹ fún mi máa fi bẹ̀rẹ̀ nǹkan àwọn kan máa sọ pé nọ́fìlù wá ní ìdájọ́ ọ̀ka bí bẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìbàtà fẹ́ sálùwàlà gẹ́gẹ́ bí ìgbà téèyàn bá fẹ́ jẹun gẹ́gẹ́ bí ìgbà téèyàn bá fẹ́ mumi kìí ṣe dandan ṣùgbọ́n kéèyàn sọ dáa pọ̀ débi tí àwọn ìwà yàtọ̀ wá ń pa wípé ìdá sámàlọ́hà ní abudu aláàtọ̀ àmìhí lámìyàdà minhu shaytan fàyídà làmì sámì yànẹ́lù minhu máa béèyàn bá dáa fọlọ́wọ́n bá sóúnjẹ tó fẹ́ jẹ shaytan ò ní bá kẹgbẹ́ bí oúnjẹ yẹn tí ọ̀bẹ yẹn ti dáa fọlọ́wọ́n bá yọ ọ̀bà kẹgbẹ́ mbẹ́ ìbéèrè wá dé wípé nígbà díìsì kan bẹ̀ tí sọ pé kúlù amúrin bíi ìbálẹ̀ láìpẹ́ sílẹ̀ tọ́wọ́ wà. sọ̀dá gbogbo àlámọ́rì tí ọba fẹ́ẹ́ ti láyé tí ọba ti ní láì bẹ̀rẹ̀ rẹ̀ tó sì jẹ́ nǹkan tó ní ìtumọ̀ sẹ́ńfẹ́ ṣéwù nǹkan yìí ò ní pé. àtúwádìí ìgbà ni wọ́n sọ pé láwùjọ à lèmọ̀ lámì ẹ̀sìn ọ̀sán láàrin yìí ẹni tí ọ̀bàdà akọlọ́run sí kí ni o ẹnu kùn pọ̀. bákan náà ọ̀pọ̀ kan tí wọ́n gbàdúrà ayé wa ń pa àdúrà náà sàtàlà ń kún ọ̀gbà bísí náà ilẹ̀. mo ṣe kí ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́mi sàtàlà sàmà ń ṣe tó jẹ́ wípé gbígbà yìí nìkan yẹn kò jẹ́ kí rúgbó ti ń bẹ̀ mọ́. aka pé mímọ̀ wọ̀ ọkọ̀ nǹkan yẹn ìlọ́dá màá ama rẹ̀ lórí rẹ̀. náà tí èèyàn ba wa ń kírun tọ́wọ́ awí ara mi sókè inú rẹ̀ abi ọ̀dà àfa eh, eh? ọ̀dà barakallahu fiki. tí èèyàn bá ń kírun tó wá jẹ́rù tí ó kì í jẹ́ẹ́jẹ́ tó wá wí bisimilahi rahman rahim sókè ń bẹ̀rẹ̀ kó tó wá máa kí ó jẹ́ẹ́jẹ́ lọ inú rẹ̀ dá àbí òun rẹ̀ ò dá. Sáyẹn sọ. irun rẹ̀ dáa bàbá nínú rí o pé téèyàn bá bá ìrun lẹ́yìn ìmáàmù níforí balẹ̀. so fẹ́ mú fátíà mí ìwà padà nga tó ń fẹ́ kan padà so níbi kó bíbí sùn àbí òní torí ti níbi ètò ká lọ lé o gbàmú ọ̀rọ̀ ọ̀rọ̀ نعم نعم، Ó lè wí. Ó sì lè má wí. Ẹ bá ti wù kó ti rẹ̀. Bismillahir Rahmanir Rahim. Alóòkọ̀ ìkó ìmọ̀ méjì sínú àwọn ọkọ̀ ọlọ́run ọba. الله أتي الرحمن بكنا أرى هو ما تقولون في سيدي بسم الله الرحيم كما تبرينك أني الرد على عبدة الأصنام على عبدة الأصنام لا أتي كل من يدعو ما سوى الله بقى أنت ما تنزل صلى الله عليه eléyìí máa ń jẹ́ ìdá ọ̀rọ̀ padà sí wọn yóò sì máa jẹ́ mùsùlùmí àwọn ọmọ àpòun wà lórí dáadáa gbogbo gbà yóò fi bísí náírà rẹ̀ sẹ́yìn tí wọ́n fẹ́ mú nǹkan ọbẹ̀ wọlé ọbẹ̀ jẹ nǹkan torí pé ẹlòmíì ọ̀pẹ in the name of Jesus ẹ̀pẹ in the name of kìnì kan ogun o ẹ̀pẹ kọ́ọ̀tì ẹ̀wà jẹ́ káyàrá bá ń kó lórí àwọn èèyàn dáadáa wá bọ́ sórí àwọn èèyàn èèyàn kú oríire lórí ẹ̀sìn ti sọ́rí nǹkan náà tí a ò ṣùgbọ́n mo gbọ́ lọ bàbá mádùn kọ́lọ̀ bá ní foríjì wọn wọn lóbìnrin kan bẹ́ẹ̀ ń jọ èèyàn dáadáa ni ábídà ní ṣùgbọ́n kọ rẹ̀ yéé sinlọ́ nǹkọ́ àwọn kan wá ń bẹ tọkọ rẹ̀ bí máa bínú rẹ̀ ara ẹ̀ ni pé kò sí tóbìnrin fẹ́ẹ́ ti láyé ọbẹ̀ bàǹkà lọ́wọ́ rẹ̀ ni o bísímìlà náà ni ọbẹ̀ fi nǹkan lẹ̀ bísímìlà náà ni ọbẹ̀ dìde wọn àtọkọ ẹ̀ máa fi sáwàdà nù lé tó dùdú ọkọ rẹ̀ máa fi dákàrà máa fi ṣe ẹ̀yẹ pé ó mú bísímìlà nǹkan mọ́ra wọn bá nígbà wàá pé ọkọ wa ni òun ti ẹ̀ wo tó ọmọbìnrin ìgbàpọ̀ tó bẹ́ẹ̀ wọ́n sá gbọ́ owó kan wálé ọba gbélé àwọn rẹ̀ lọ kó bó ń tọ́jú rẹ̀ wọ́n ní àwòbá sì sí ibi tí máa gbó sí ó sì gba owó lọ́wọ́ ọkọ rẹ̀ bisimilayi rẹ̀ nígbà fẹ́rẹ̀ fún ojú jókòó sí bisimilayi rẹ̀ ó ti tóbi ijọ́ mẹ́ta sẹ́yìn ìgbà náà òṣìyàwó ọkọ sì yọ ó sì lọ ibi tó gbówó ó sì lọ gbówó ó gbé fóònù lé wọ́n bẹ̀rẹ̀ wọ́n yàrá padà pé ìyá alágbájá owó tí mo ti ẹ̀gbẹ́ fún ìjọ́ ti yẹn bá ń gbé bí wọ́n ti ò sí máa ń wọ́n ní ah bisimilayi rẹ̀ nígbà Nígbà tí ó ti bí ogbó sí, Bísmìláì rọ̀mọ́nrin, ó sì náwó sí gbówó bí tó gbówó sí, Bísmìláì rọ̀mọ́nrin, ó sì wà gbé fọ́kọ rẹ̀, ó sì yàtọ̀ sí tó gbé fọ́kọ. Wọ́n lọ́kọ́ bá bú ẹkú gbé á. Mo fẹ́ sọ yìí, ó ń ṣe díẹ̀ o. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó bẹ́ ẹ̀mí náà ti àmà àṣẹ̀ṣẹ̀ láti ṣe lọ. Nǹkan náà tí a ò sì gbọ́n bó gbólò ìgbàpọ̀ kéèyàn òjò mú ńlá ìfẹ́ wọlé yàn bisimilahi rahman rahim èèyàn fẹ́ sínú ọkọ rẹ̀ bisimilahi ọ̀kan náà lọ́n jogún fábù ni bisimilahi rahman rahim bó jẹ́ pé oníméjì náà ní sábẹ́ fẹ́ débi àwà bisimilahi bó ti kẹ̀kẹ́ mọ́rúwá inshallah rahman rahim afẹ́ dáwọ́lé àwa tá a jẹ́ bricklayer á bẹ̀rẹ̀ foundation bisimilahi rahman rahim asọtẹ nkọ atọfẹ bẹ̀rẹ̀ njọ kejì padà a máa kó ipẹ bisimilahi rahman rahim afẹ ti ṣọọpù wa bisimilahi rahman rahim afẹ ma sọ̀rọ̀ bisimilahi rahman rahim gbogbo àwọn nǹkan yìí yẹn fẹ gbé nǹkan náà bisimilahi rahman rahim ọwọ́ pé ìrìnàjò ọlọ́run ọba nípa tààlà tó sì jẹ́ wípé ìmọ̀ wọ́ ọlọ́run ọba ló ràn lọ́wọ́ lórí nǹkan yẹn tó sì pé kọ̀sẹ́ tó yàn ju ọlọ́run bàbá tààlà yìí náà lọ ó tó fún yàn lórí ire ń ta fílẹ̀ tá a ti wá gbọ́dọ̀ ọlọ́run bàbá tààlà ọlọ́run mẹ́tẹ̀ kí nǹkan náà dàrú orí bísíǹnà náà láti wà tó bá dijọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú lórí àwọn màsá ìlú tó tún de àwọn nǹkan yìí kó tó di pé a bọ̀ sí inú fatia bíi ní láì tààlà ọlọ́run ọba ìta gbọ́ mẹ́jọ jẹ́ bàlẹ́jọ bú fẹ́ni tọ́sọ́ àtẹ̀ntọ́gbọ́ lálẹ́ kìámẹ́ mẹ́jọ kọ́rọ̀ سيدوان الهواء لو وصنفوا ورجع قوسوره سبحانك اللهم وحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. Gracias àfẹ́ ìṣẹ́ntì wíláwà ní pé tí wọ́n bá ti láwà lórí èèyàn o kọ́ra ọ̀sọ̀ díẹ̀ alápẹ̀rẹ̀ ní ọ̀gbẹ́ ni àbùjọ ń bà sí à kìí ṣe àfà oníláwà ní. bákan náà aparipa ìdàtú apa ẹ̀dìẹ̀ ń gbàdébí kíra àkùrúkọ ń bàtà dé rahman àwọn àparí kùránì tán fún kọ́ ni àfa àti wàlímọ̀ fọmọ àfa lọ́nà ti dà fa ẹn tí ń pè ní àfa èmi tí mò ń sọ̀rọ̀ ìgbìyànjú tí ìbí rútùbà rẹ̀ láti pé ogun táwọn àfa àsọ kalẹ̀ là á máa sọ olè ń tọ́jú wípé ó kéré tán ẹ̀ bá ń tó lé ní five thousand àdìtì lórí rẹ̀ tí ó sì máa ti fún tẹ̀dọ̀ kọ̀ọ̀kan yóò sì lè tú àyà Kùránì bẹ́ẹ̀ fàákẹ́ jí lójú oorun pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí gbogbo tí ọmọ wa sọ pátá kò wà níyàtọ̀ sí tọ́lọ́ǹtànàbí bánàbí ti sọ̀rọ̀ gẹ́lẹ́ kọ́lá tó bá gbọ́ pé ntànàbí ń ṣe rè tó ti wà lórí nǹkan kan tí ọ̀dà ti pẹ́ ojú ẹ̀ tẹ̀yìn ọmọ fúta nẹ́ẹ̀tì nǹkan yẹn tí ó jẹ̀mí ọlọ́run rárá tí èsì fẹ́ ẹnu ṣe nǹkan yóò wà gbọ́ èdè lárúbáwá tí ó yẹ tinú de, tọ́lá àìmọye nǹkan mí sáwà ń rí tó yẹ pé ẹ̀yin ò rí wàláì ẹni tẹ́ tí èsè ti ìkọ̀kọ̀ tí èsè ti àkéde fún ìyàwó yẹn o ẹni tẹ́ pé àpọ́nra wa náà lè à ń bẹ̀rẹ̀ nǹkan tó gbogbo wa náà ṣe ni nígbàdàn lórí àwọn ní àfáànù tí ó sì tù áyà wọn á ń sọ fún àbáṣẹ mọ́ ìpè ẹ̀wáyà ọlọ́yìn nǹkan kan ló sì rà dọ̀rọ̀ náà wù lásán ntí ọ̀gbọ́dọ̀ wà ní jámù wọ́n wá fún mú fúrádù níṣẹ́ jámù tírú ọ̀gbọ́dọ̀ <laughs> so ṣùgbọ́n nílùú wa ìgbógun ẹni tó bá ti lè gbá máìkì mú làwọn náà kọ́ra àbí àmà ti ń dé sílà ni wọ́n ti máa pè láàfà ọmọ ti ń já káfìlà kan mórí ládùúgbò wọ́n ń pè lẹ́lẹ́à wọ́n lẹ́lẹ́à mo ń ti ẹ̀fún ọ̀nà pólì mẹ́rin àwọn ẹlẹ́à lẹ́pa tí wọ́n wọ àwọn títà ìjà níwọ̀n sí àjọpọ̀ tó alẹ́lẹ́ ṣòkòtò tẹ́ẹ̀sì mọ̀ fóòn nìkan kọ́ dà wọ̀ bóyá bí àwọn ọ̀rẹ́ bíi mẹ́fà ni a bá yóò tó ara ìjáàbù kan báyìí bí iye sí. ọbẹ̀ náà àwọn èèyàn àti ẹ̀ràn bí i ọ̀lẹ́ ọ̀tàdọ̀ ọ̀lẹ́ ìjìtàkì àfẹ́lẹ́ ni ọ̀lẹ́ ọlọ́sàpá kọ́dà ìmọ̀ pé yọ̀ọ̀pọ̀ àgbà fún mi náà gẹ̀rọ láì sísàjà náà sáwọn náà lè jáwùsà. Béèyàn bá dijú fẹ́tírẹ́sì, ìntì ń dánbọ̀ á di tí ò ní dẹ́mọ́ o. Ọ̀rọ̀ sánú wa o. Lábẹ́ bẹ́ẹ̀, àwọn àfáà ti lọ tó sì jẹ́ wípé rútùbà tí à ń dé yẹn ẹni tí ó máa débẹ̀ ẹ̀ta ọ̀rọ̀ tó kù pẹ̀lú dáhùn sí ìsọfún àpẹ̀lú gbẹ̀yìn ìgbà irú àti ẹran tó dá yẹn bàbúrò bá bá ọ̀sẹ̀ ìmíìn bàbá Albani bàbá wa Bákírí Abu Zayd tó ń ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé gbogbo àwọn èèyàn náà kalẹ̀ tí mo wí nàlọ́ náà wọ́n náà ó dé bẹ́ẹ̀ wọ́n máa wí. mo fọ́ kọ́ bẹ́ẹ̀ nìkan láti rí àáfàá wa ni ẹ́ kí n ti ẹ̀dá kan wọn kẹ ṣẹlẹ̀ àmì ní Kaduna mo ti ziyarọ wọn àjọ sọ̀rọ̀ papọ̀ alhamdulilayi afa wa ni ẹ wọn kí ọ̀rọ̀ Albani tí ẹni tọrọ bá fẹ́ gbaṣọ yìí lọ́rùn èèyàn àwọn ẹni Ọlọ́run ọba ní ọlọpọ sí lọ́dọ̀ wọn nítorí pé Ọlọ́run ti ní máa ń ádàlí wà ní yan bí n bá mẹ́nìkan lọ́rẹ̀ ẹ ń bá lọ́rẹ̀ mú lọ́tà tí ẹ ta ọkàgbàkò àwọn tí wọ́n wá jẹ́ bíi àwọn ológun ní Kaduna wọ́n wá pe bàbá yìí wọ́n fọ́n mọ̀ àádọ́rọ̀ kẹ ṣùgbọ́n àti wọn kọ́kọ́ ṣe wọ́n wá gbà fún àkànná wà fóònù ọkọ́kọ́ sọ̀rọ̀ ẹni tí bẹ́ẹ̀ tó ṣe ju ẹ̀gẹ̀gẹ̀ lọ sọ fún mi tó sì di ológun àbájá wa gbé wáyé gbèsè ń kónú àdídílẹ̀ ní kónú eléyìí ṣé òun kẹ́rì lójú ẹ̀sẹ̀ ni wọn ò gẹ́jà ara wọn má bíbí ọ̀fẹ́ bú ẹkú àbí a fún ilẹ̀ láìsí báyìí ilẹ̀ ìṣọ̀kọ́ bẹ́ẹ̀ ó ní lálálálá ó ní bò mo ti fẹ́ máa jókòó níjókòó kan tí ó wà ní rest of mind inú ìjókòó tí ó sì máa pọ́nmọ́nà bí lójú mi ń bẹ̀. afá àti sọ́la tó ní ike tí ìsàdí ìtọ̀ sọ yí ẹyọ kan èyí tó ní ní sáà tọ́sà àdí ìtọ̀ yìí fún wọn wájú mi ibẹ̀ ní ti lúwẹ̀ ṣé òkè bìrú ìdè ni inú ayé ra wà náà ni. afá nìyẹn ẹnìkan tó gbé àbúrò dáa pọ̀ rẹ̀ bá dẹ̀ nǹkan mìíràn ó di ojú ẹsẹ̀ ẹ̀rù ta mọ́kọ́ wọ́n lòdú mo ní àdìsí àrà tí mo wáyà tí yóò fẹsẹ̀ múlẹ̀ ẹni ti ibẹ̀ ìjọ́nà lọ ìbí máa bí wẹ́lẹ́ yìí ní lọ́wọ́ tẹ̀lé báwọn ẹnu ọ̀rọ̀ ala kulli hal àfà tí èèyàn bá gbogbo ẹnu ọ̀gbẹ́ lágbájá ìwà lẹ́kẹ̀ẹ́ sáfà ó ń lè mú ọ̀sọ́ mi pé ìyàtọ̀ ń bẹ láàrin ó ń wá àsì àtàfà láti pé ìta nǹkan lónìí mo fi ọlọ́mùbúra eighty percent ọ̀yẹ́ lónìí nítorí foundation ni ò sí mbẹ́. so ṣébi tó bá ti wá bí tìpẹ̀lẹ́ lẹ́yìn o ló ti wá máa rẹ àwọn tí ń ta tọmọdé gbẹdì ẹ̀ wọ́n ń tìyàn láàfa. Na? jẹgbóró dàgbà tí ọmọ fi ọjà kọrùn káàkiri àbá ló ní. àwọn àfẹ́yẹ ṣe lẹ́nu kéwú ní ọmọ ké nínú fi jẹ́ ìpín ẹnìkan ò ní jẹ́ ọ̀tá ẹnì tó bá jẹ́ àfa àfẹ́ ní ibi kéwú làwọn àfa àmọ́ ké kéwú. ẹ wo pòtẹ́sì àkàlà kì í lọ ilé oṣù náà mọ́ kí ni wọ́n máa ti wá o wọ́n máa ń bọ́ ọmọ wa bá a bá lọ lé yín nìyí sáà wá jẹ wá àbí wá jẹ ìdè bí súnmọ́ ó sì mi ṣe máa ṣe tí mo ló di láyé eléyìí tó yẹ mẹ́lòmíì nú ọ̀sọ̀ àábà sáàsì bá ti nǹkan mi tí ó jọ wọn lójú ní àmfààní àlàáfàdì àhábìsì àtẹ̀mímí tí a máa ń ro ànàbí gẹ̀rẹ́ sí pé UBC dìdì pé kò yẹ kọ́ máa ráyè nǹkan mi kọ́dà ẹlòmíì bí gbogbo ẹnba wa kò ń jogún tani pé al-ulama warasatul anbiya àwọn àfààní ẹ jogún kíni o. àwọn ènìyàn lọ ẹni ẹ jogún àwọn ànábì ẹn jẹ́ ń pè láàfà lẹ̀ ń tọ́jọ́ wípé kọ́lá lọ kọ́lá rọ̀súlì yọ mọ̀ tó dúpẹ́ yìí. tí wọ́n bá sọ̀rọ̀ kẹ́ lápẹ̀ mí ìsìn gbogbo dáhùn pariwo ìmí ìsìn fọwọ́ yìí nǹkan kan bẹ tí ẹ pé ó ń kà kó ń gbogbo rí bẹ́ẹ̀. hadisi ẹyọ kan bẹ tó pé ẹrẹ èèyàn bíi twenty bẹ tó tó kà nàbí èèyàn twenty èèyàn fifty bẹ ló kọ wọn papọ̀ bọ́kọ mi àtòkọ bàbá àtòkọ wọn kódà tí ẹ bì fọ ọmọ wọn nínú fifty èèyàn thirty bẹ ní twenty bẹ nù wọn gbádùn ní táìmù kan nígbà tí ó di pé yóò ayé wọn ọlọ́run ti kọ̀ọ̀kan díẹ̀ kan hàn kan mọ́ nínú náà tí àmì bóò ní ẹsẹ̀ wá máa ẹ̀ tí ó dánú àwọn èèyàn tí wọ́n wá sọ pàdé ìfì ìfẹsẹ̀múlẹ̀. mélòó mélòó àti ìtàn yẹn pé àwọn tó gbà wọ́n ò wúlò ṣùgbọ́n ọwọ́ ọkọ̀ bọ yìí gbà tẹ̀sí láyé ànábì ìlàfín ṣe nìsín. kì í ṣe pé dáná lọ́dà ìgbà sọ́ńdọ̀ ní pé àwọn àfọ́ aláàbí ti yàtọ̀ táwọn àfọ́ òun ti kíw àwọn àfọ́ òun ti kíw àníyàn lágbọ̀ yẹ́ẹ̀sì tí ẹ ń gbẹ́kìnyè àwọn afárá àdìsí ọkàn máa sọ pé ilé àdàbí bíbá ìsẹ̀ àdàbí bíbá ìsẹ̀ nìkan nìkan àà ìńtánà bí wí náà lórí bíkíù tó ọba sì lọ kagbọ tí àkíkíù àdìsí ni ẹ ti pilẹ̀ rẹ̀ táwọn afárá ń sọ̀rọ̀ ọkàn rẹ̀ ní ìsìn lápẹ̀rẹ̀ ní ìsìn ká máa sọ̀rọ̀ wípé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ẹrun ká wí bísímìláì ọ̀dà níbẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ká má wí ókè òun lọ́dà ká máa wọ̀ sọ̀rọ̀ ká máa wọ̀ sí ká máa wọ́n táàbù oríkàlẹ̀ sí tá a bá ti wá ń ṣe báyẹn ọlọ́run ọba náà ní ìgbójúkó lọ́dọ̀ wa ká máa kírun yín lọ bí ìgbà tí ipá mbẹ́ wájú ọlọ́run sọ̀tà ara tábà wá fẹ́ sálámàtà ká máa tẹ̀ wáyì pé ọlọ́run tá a ti ń kẹyọ kan ní ká wá sí wáyì òdì mẹ́wàá tí ń sọgbó lẹ́yìn lọ afá àti ń sọgbó dáhùn yìí kalẹ̀ ṣe àkọ́kọ́rọ́ mọ́ ti bẹ́ẹ̀ tó wá parí dáyà ìfi ń gbọ́ kẹsùn lọ́gbọ́n ń gbọ́ fẹ́ pẹ́ mẹ́wàá mọ́ sáyìn padà èmi yóò tún sáàpù ẹ̀ yóò tún fi nẹ́fẹ́. ọ̀rọ̀ tẹ́ ti pẹ́ láàbá ẹgbẹ̀rún mi náà jẹ́. ṣé àfọ́ àlẹ́ tó níwọ̀n gbọ́dọ̀ kí òun jẹ̀mọ́ méjì mọ́sálásí o àwọn èèyàn ti gbọ́ ó sì lọ pé wẹ́dà lọ́ba lọ gọ́gláni irú àyíká tó ní kọ́kọ́rọ́. nígbà tí àwọn bá gbé kàmọ́nà àbọ̀dé àmọ́ àwa kọ́kọ́rọ́ kí lápò àkọ́kọ́rọ́ bóde yá àti ti kọ́kílárì ọ̀ yá àti ti yóò tó fún àjùjọ rẹ̀ yóò tó ti padà kọ́kọ́rọ́ á kú. Náà wọ́n lé àwọn táànù mi ṣe jù náà bàbá bàbá wa tó jẹ́ wípé èèyàn dáadáa ni ṣùgbọ́n bí ṣe ìfọ̀hún gbà wọlé sọ́dọ̀ wọn ni wípé ọ̀n táwọn mọ̀ láàfà àgbógún tó rí ọdẹ́wò. torí pé ńgbà tí ń bí ọmọ ọmọ tí mo lọ pàlọ́dọ̀ ọmọ tó bí ọ. ńgbà ọ̀rọ̀ ọmọ rẹ ti ń di ikú ẹsẹ̀ rí ọ̀fẹ́ bébì kan kọ́ máa bí ẹsẹ̀ bá ń mọ́lẹ̀. bá mọ́mọ́ rẹ̀ wọlé. ẹ̀yin àwa ibi ẹ dojúkọ la dojúkọ. kèé àkẹ́wọ́ ọ̀kẹ́sìn ọ̀dọ́ èdè gbẹ́dẹ̀ yìí àgbọ̀ nínú ẹ̀sìn. njẹ́ màá gbọ́ nìyẹn. báyìí máa mọ̀ ẹ̀mọ̀ nínú ọgbà ní ọ̀nà àti akólẹ́rú jọun tí wọ́n wà aráyè tí òsì lérí tẹ̀sẹ̀ tẹ̀lú ọgbà ẹ̀wọ̀n nígbà àwọn ètò ẹlẹ̀ báyìí ní ẹgbẹ́ olùmọ̀ bóde. ṣòkòtò ńkọ́. ṣòkòtò ńkọ́ à ọ̀nà Pakistan ni. ṣòkòtò kékèké. ìntí ọ̀wà sí lára ẹ̀sìn ilẹ̀ wa sọ̀rọ̀ ẹ̀sìn láwàlì tẹ̀ ń wé kí lẹ mú torí tọrùn bí ẹ̀ ń pé bí wọn bá ti di lórí èèyàn o kì í ṣe kọ́ra bí bá ń wé mẹ́lòmíì tọ̀fẹ́ di mọ́mọ́ a máa ta kókó láwa nìjẹ́ òun náà máa ta kókó. so ààrí màmá ààrí kí ni máa wú ààrí màmá wọn ràn wọn lọ́wọ́ á kú báyìí nìsín ẹ̀yin wá kan àbáǹkì ní ṣe ń ṣe ẹ̀yin ẹ̀mẹ́rìí wa wọ́n ní no bàbá wa ń kíníkan ní kíníkan ní kíníkan ọ̀tán kíní yóò wá sàtì ntàn kẹfìrí ìjọ kìíní àná wípé iná wà jẹ́dínà àbá àná ọmọ ìntà àbá àbá wa tẹ́ǹtì rere ìwà àbẹ́bí ò lè yí apádà wà iná àlà àtàrí him dàmú tẹ̀lé ibi hàn ti títẹ̀ làágbẹ̀tẹ̀ lè ẹ wò kúkẹ́ ní ilẹ̀ dòní wọ́n àwọn ọ̀gbọ́n rí pé máa ń sìnkú bì kan àti ilé náà gbọ́n mọ́júmọ́tì máa ń sìnkú sí oríṣi àwọn nǹkan mi oríṣi àwọn nǹkan mi oríṣi àwọn nǹkan mi oríṣi àwọn nǹkan mi bẹ́ẹ̀ sì ni agbo ẹni tó bá di tó bá kéwì tán tí ọ̀wá lọ rè mọ́ júwìá rẹ̀ fáwọn èèyàn tí ń júwìá rẹ̀ fáwọn èèyàn ọ̀daràn tọrọ náà padà dọ́lọ́n kéke. kí ló ń bá sọnù sọ́tù làǹbíyà náà. نعم لا حول ولا قوة إلا بالله واقتربت واقترب أها واقتربت الساعة واقترب وجه الحق فإذا هي شاخصة الأبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين قال زمبابا وزمبابا قالوا يعني إنكم وما تعبدون من دون الله أتيني أتعون كمي تنقرون سلانو تنسلني ألونغبا حسب جهنم بقول لا antum laha waridun a ní yọrẹ kẹlẹ nù yín báyà ń ṣe sọ̀kalẹ̀ náà tòbí bá bẹ̀rẹ̀ yẹyẹ wọn lọlọ ń jẹun tọbalẹ jọlọ ń wo ànàbí lọ sọ ayé ilé ìkalẹ̀ àjẹ pé yín sátọ ọmọ pè lọmọ yìí tọ ọmọ pè ní ànàbí náà òun náà wọ nánu. ọkìdá tó kún kò náà lọlọ. inna alladhina sabaqat lahum minna al-husna ulaika anha mub'adun. gbogbo ọ̀nà tó wá jẹ́ pé mọ́wọ́ ewu bọ́ọ̀lù sí yẹn irú ṣé Ibrahim kákò dáadáa ń gbọ̀ wà láyé tí ọ̀dá dàkúdà lẹ̀ ìbá pé ṣùgbọ́n gbogbo wọn ní á gbogbo ẹni tó bá ṣe dáadáa ń tiẹ̀ kò bá wọn tí wọ́n wọ̀nà àwọn èèyàn ni ń lo ìfẹ́ pẹ̀lú ẹ̀ bá nǹkan ń ṣe pẹ̀lú àlì yẹn ó sì nà bí ìwà ni kò sí kò sì júwe kankan fáwọn èèyàn kódà náà sì máa dọ́gbẹ̀tì àwọn nǹkan nígbà míì fáwọn èèyàn ó kà bẹ̀rẹ̀ kí jùmọ̀ fáwọn èèyàn jọ ni kọ̀kọ́rọ́ méjì fún ogun ṣẹ̀kan ṣùgbọ́n fẹ́ kí wọ́n máa bàbàrà wọn ó kà sọ̀rọ̀ mo ti kárọ̀ ó ní akó mọ́tọ́lájú ní bá ń pẹ̀yẹ̀ ní lọ ó ní kó dé ah, ó ní ọ̀fẹ́ lé ọta kan ni. kẹ́mà kọ́ ọgbọ́n ní ń dá ṣùgbọ́n tó ní bá àkójú kọ̀ọ̀sán kẹ́mí ìfáwọn èèyàn ti bá ń lọ ìjọba olówó tuntun kọ́ máa ti wá àtìlọ́kọ́kẹ́ ni ọlọ́run fẹ́ pẹ̀lẹ́ kẹlẹ́ kọ́nù mọ́sálásí ẹ̀jẹ̀ àdáni fún ẹ̀jú márùn kóńkà kó bẹ̀lọ́n kọ́dọ̀ fọ́lọ́mùdì àwọn òkùnrin bọ́ọ̀lì kò sí nǹkan kan o. bí ṣe ń ṣe nà ọwọ́ ajáde tẹ́láyé làwọn ìfọwọ́n lọ bí sàárè rẹ̀ pé bàbá baba ah, kò fún wa sẹ́ǹkà o ti kú balẹ̀ kò tó kú láyé ọlọ́run wa lẹ́sẹ̀ pé tiẹ̀ ní sáǹsọ́ tiẹ̀ kọ́ mọ́ nǹkan kan. ele ìjẹ́ tọ́wọ́ fẹ́ jẹun kan gbéra in the name of àfáà wa àfáà òsì máa ń kẹ́ ń tiẹ̀ kọ́ àbátúndọ́dọ́ àfáà yọ̀ kí ṣe kàmí ẹni tí ọba mọ pàmò sẹ níbi wọn ọ̀rọ̀ táwọn yẹn ṣe innal ladina sabaqat lahumul husna ulaika anha mub'adun àwọn yóò sì mú ẹni tí ọba jìyà. نعم níbi alẹ́ rẹ̀ gangan ìṣára rahman dọ́mẹjọ àìkú orí bisimilayi a máa sọ̀rọ̀ bí irin láì tààlà bá a ti kọ yékéyéké نعم انت قول ما صليتي وفي جانب ابي ايوب الانصاري رضي الله تعالى عنه والحديث محصل الصحيحين من بعد انا سيبه مدينه مدينه قوم كذا صحيح إذا أتيتم الغائط فلا تستقبل القبلة ولا تستقبلوها ولكن شركوا وغربوا أبدا أنت يا باكي بيتاتي ما عندنا من الله ẹ má kọjú fún ẹ má kọjú gàgà àbú àyùbù tó gbà díìsì wa ó ní bàtà wọlé sàmù gbogbo ẹ mọ̀rọ́ bí tìǹà kọ́ bẹ̀ mọ̀rọ́ ṣe tìǹà kọ́ bẹ̀ gbogbo ẹ ọ̀nà káàbà ni fanẹtẹ́fìrì lọ ibi àti ìyá àgbẹ̀rẹ̀ náà máa ń sọ kásáfìrì lọ sísà àbí wọn sọ kásáfìrì lẹ́nu kan ní kí